lẹ́yìn tí adáwọ̀pẹ́ fún allah a ṣe asalatu fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam láda asalatu náà kí o máa bá àwọn ará ilé anabi àti àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà kíra wa púpọ̀ a sì kíra wa pé a kú ojúmọ́ a rí i pé yóò máa jọ pé ń sọwọ́ àárọ̀ kùtùkùtù wọ́n ní bí ò bá nídìí obìnrin ṣe obìnrin jẹ́ kí náà mú gbà wá obìnrin jẹ́ kú mọ́lú irú àkókò tí a wà yìí hadith ló yẹ kí a máa ṣe lọ́wọ́ báyìí wọ́n ti ní ó bá máa bí kí inú ọmọ kí ni ọmọ bí wọn halqa hadith ń ló yẹ kí á wà lọ́wọ́ báyìí bí àwọn tá a sì jọ bára wa ṣe táwọn kọ̀ọ̀kan ti wà pẹ̀lú wọn bí. àmọ́ eh, bọ́lá wọn bá subhanahu wa ta'ala bá ti fẹ́ ní àjò ọ̀rọ̀ ń gbà mí òun náà ni ọ̀rọ̀ náà ṣe máa rìn. Ah, fídíò kan ni mo rí lánàá tí ah, mudirul markaz àti àwọn tí wọ́n jọ wà papọ̀ tí wọ́n jọ ṣe papọ̀ náà tí wọ́n sì kọ́ àwọn tòlábùlẹ̀ ẹ̀lì tí wọ́n sì kó wọn sínú. fídíò yìí ni mo wá láǹfààní àti wo díẹ̀ ń bẹ̀. nígbà mo wá wo mo wá rí i pé àá ṣé àlámọ̀rí ọ̀rọ̀ ta ṣé bó ti wábì kan lọ rí sinmi tóun náà tún ni wọ́n tún gbé dìde padà ní ìjẹ́dì òjì tọ́ ẹ̀ alukurani tálùkùránì jù mí ni pé ìnì ọdí tó ń ọdínà ẹ̀ tálùkùránì wí fún wọn ìnì ọdí tó ń ọdínà ẹ bá lẹ dé padà àwa náà sọ pé <laughs> àwa náà lọ́bi kan tó ń wà àwọn tí wá láwọn dé mi agbọ́dọ̀ jẹ́ wọ́n mọ̀ pé àwa náà ṣe kínú alọ́bi kan ẹ̀rí kémi sì ti lérí kíní kan abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kọ́mọ́tà sànù wa pé lásìkò táwa yìí kò sáàyè àwìnú gbogbo ẹni bá ti wí kíní kan pa ìṣọ́ ọlọ́run ọba yóò gba ìṣe rẹ̀ lódìndín ní ọlọ́mọṣẹ́ àṣà ká iná ni mọ̀nkánà bí mo ti wúńjọ náà nù ẹnikẹ́ni tó bá lè wó jẹ́ so kò sí pé ẹ̀kan ń dẹ́rù ba ẹnìkan kò sì sí pé ẹnìkan ó ẹnìkan ò lè rí ẹnìkan ní ilé ayé mi so àtàkùjọlọ olúwa sì ti àti sọ fún wa nígbà tó sọ tàlẹ́bùwà Muhammad náà olúwa ní wàá yíyọ̀ mú kúrò bí kalẹ̀ bí náà káfàrú ní kí أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين so yíò fi wá lọ́kàn balẹ̀ pé ah, tó bá wù kálukú wọn náà tí wọ́n ti kínú kí wọ́n máa ṣe àwọn yamkuruna ni wayamkurullah wallahu khairul makirin ah, ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ojú afáyẹ máa pílẹ̀ kí ẹ̀rọ náà ní pariwo bá ah, ẹ̀rí pani so ọlọ́run kó mọ́ṣáà ṣàánú wa ìtẹ́ẹ̀fì ti àdìsí ilé yìí náà kọ́rọ́ àdìsí náà ni òun náà a sì rí i aṣọ níbi tó lápẹ̀rẹ̀ tó sì na ní ìrìn ìlà ìta ààrẹ. ẹni wo àkọlé tọ́pìkì ọ̀rọ̀ wa ní àárọ̀ yìí a ah, eh, wa ni ti àrí fòrò adìẹ náà síta fẹ́fẹ́ bá fẹ́ yóò wá fẹ́ fòrò adìẹ báyìí yóò wá síta adìẹ àṣebí fòrò rẹ tiẹ̀ ti rí rèé alhamdulillahi rabbil alamin ní àwọn àgbà tí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ó jẹ́ sí pé ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ọjọ́ ti pẹ́ láti fi 2016 òun náà ni ọlọ́run ti ní kí mi ráyè ti mòdérò mọ́ríkàzì ọlọ́run ti ní pa wá ẹ̀wọ̀n kí tí náà ti wà láyé ọlọ́run ti dá mú <laughs> so oníkálukú náà ti mọ ní musa jẹ so tí ẹ bá sì jẹ musa náà ìwọ náà ọ ní fìyàwó náà jẹ ṣé àgbo ti nínú so ìdí nínú ló fi jẹ sí pé àjọ mùdírù ti bẹ̀rẹ̀ lọ́nà tí oníkàwá náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú wọn lọ́mọ ti pa wá lọ́nà jẹ́ mi ó gùn lórí dáadáa básìkò kú wá bá sì ti tó tọ abẹ́lọ́run subhanahu wa ta'ala musa pa lórí islam ẹ̀ fò pa wá lórí dáadáa àmọ́ àjọ bára wa débi tí ibi tí yóò lápẹ̀rẹ̀ ẹgbẹ́ tí ń lápẹ̀rẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ ó gbọ́dọ̀ tún wá gbọ́dọ̀ ní àpẹẹrẹ dáadáa ọ̀rọ̀ yóò lápẹẹrẹ gidi ni o yóò lápẹẹrẹ gidi ni o pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run àpẹẹrẹ dáadáa sí ni yóò ní. ẹ wá rí i pé ńgbà tí àwọn ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ní two thousand láti máa ń ìgbà kan ọkọ̀ wà mọ́kọ láti la máa ń kọ́ ní ká jẹ́ fi àwọn lárúbáwá kọ̀ọ̀kan bára wa ṣeré pa ọ̀rọ̀ ti wá kó lárúbáwá nìsín ó ti pa àwọn Yorùbá ẹgbẹ́ wa jẹ́ káwọn èèyàn mọ tá a ti ń tá a jọ ń fà sọ́ọ́dì méjì kan jáde ńgbà náà àwọn ìgbà tó wá di títí tó wá ṣẹ̀wá bẹ̀rẹ̀ nígbà lockdown tí ọmọ ayọ̀ṣà lónàkà àkàbá yìí ọmọ olórin tí òun wá lọ rí gbé àwọn mùnáfìkú náà àwọn mùnáfìkú náà gbọ́ngbà yìí ní wàá sí ló bá tàwọn tàbí ànábì à kí ni a ní sàwọn eléyìí àwọn tàbí ànábì à ẹ ṣe àgbákò àwọn láì láwọn tàbí ànábì wà wá rẹ́bì àwọn wọn ni àwọn tọ́nà ọba náà yọnu sí lẹ́yìn wá fẹ́ mọ́ tàbùkù wọn à àwa àti yín kẹjẹ àjọ kẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà so ìṣòkòtò kan náà tá a ti jọ tá a jọ kẹsẹ̀ bọ̀ yìí eh, ọlọ́run ọjà abára wa ní tó dáa tàá fi ń ráwọn ọwọ́ kan àbá àwọn aráwọ̀ eh, eh, so àwọn ọwọ́ tá à ń rí òun náà àwa náà sì ń wò pé àwọn ọwọ́ wò ní a rí àmọ́ gbogbo ọwọ́ tá a bá lè wo alábáwò wọ́n máa rí àníjẹ́kọ́wọ́ ni ó tiẹ̀ wá díyàn lọ́wọ́ àyíwẹ̀kọ́ àfa. àníjẹ́ hmm. kí àníjẹ́ kó di wa lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ mójútó tó bá yẹ kí èèyàn mójútó ni torí pé bíyàn bá mójútó tó bá yẹ kó mójútó wàhálà ó wàhálà ó pọ̀ èèyàn sì gbọ́dọ̀ ṣe tó bá yẹ kó ṣe tọ́ ìgbà ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ báyìí tó padà wá ṣẹlẹ̀ láìpẹ́ yìí ó láwá rí i pé ọ̀rọ̀ ìtajà ọ̀rọ̀ náà wá wọlé àbí ẹ̀kọ́ jàmọ́dà gbogbo ẹ̀ náà wá ń jàmọ́dà èyí ò ló wá lágbára díẹ̀ ẹ mú wá bẹ́ẹ̀ ráhùn yẹn létí ọ̀rọ̀ kan mo ṣe ń mọ́rọ̀ yìí o gbogbo tí mo sọ yẹn kí n ṣe ń parabolate ẹ̀ ń bọ̀ wá insha títí mo bẹ́ẹ̀ ráhùn yẹn létí ni pé èmi wá sọ gbólóhùn kan jọ náà ọlọ́run ló kàn sí ní gbólóhùn ni ó wá sí mi lẹ́nu mo ní gbogbo wàhálà àtẹ́rí tí mùdírù kóra wọn sí yìí mùdírù fẹ́ jà ní o tẹ́ ẹ bá gbàgbé mùdírù sì ń bá wọn èèyàn kan jà ní o àwọn tó ń bá jà yìí kàn ṣe kí ni bá dákọ wọn láti mọ̀ bá wọn jà ọ̀yà á sì mọ̀ pé àwọn tí amáwọ̀ wá ní àwọn sábẹ́ ànẹ́bíwà Muhammad èwo ní ti Muawiya àti Abu Hurairah ayú ẹ̀kọ́ ni ẹ̀rọ tí mo tẹnu mọ́ràn tí ìbá gbàgbọ́ àwọn fídíò clips tá a ṣe ń gbà náà àwọn àyè tí mo ti sọ̀rọ̀ ni tí ò bá bẹ̀rẹ̀ tó ọ̀nà mẹ́ta tí mo dáhùn tẹnu mọ́ pé ah, mo dúró fẹ́ jà ní torí àwọn ọ̀rọ̀ wọn àti ó gba àwọn tàṣọ̀rọ̀ fáà tó já mọ̀ pé wọ́n fẹ́ jà tọ́ àṣírí ọ̀rọ̀ wa tú jáde báyìí mo mo fi wá mú tọ́pìkì wá pé afẹ́fẹ́ ti fẹ́ àtẹ̀rífò abẹ́yìn òrífòrò àbẹ̀yìn àfá àrífòrò àbẹ̀ tọ̀fòrò àbẹ̀ tá a wá rí làwọn fẹ́ kí gbogbo náà rí wọn ló lẹ́nu. ẹ wá rí i pé mo fọ orúkọ Jamiu Adégún àná kún èmi fẹ́ sọ̀rọ̀ pé Jamiu Adégún àná lọ mọ́ríkàzì odidi jahil mọ̀tánà rẹ̀ ah ẹ ti yẹyẹ mọ̀ báyìí láìláha wàláì lọ́wọ́ obìnrin tó ń gbéjà lùkẹ́ àwọn òdìrí mọ̀tàlì kẹ ẹni tẹ́ mọ̀ pé kò wọ́ tí ẹ ń gbé kò wọ́ tí àwọn ọmọ tó jòkó síwájú wọn ẹ wá bẹ́ sọ̀rọ̀ mímọ̀ ẹ wá ń gbé jamiu sẹ́gbẹ̀ẹ́ òdìrú àti ló dé nítorí pé ẹ dábẹ́ ẹ̀rẹ́ bá wọn alùsùn náà jà náà ìwé àwọn òfin tí wọ́n ti wọ́n rẹ̀ ni pé kò rí olè mọ̀ fọ́ wọn wá jòkó tì mí lẹ́gbẹ̀ẹ́ àbí orí òwà lè fọ́ àwọn àtòrí kó jòkó tì mí lẹ́gbẹ̀ẹ́ a máa kàn wòye náà ni pé ẹ sì ṣe kìyà náà mà Ah, ṣé àdámọ̀ táwa mọ̀ ṣé àdámọ̀ aláìmọ̀kan ilé nírú mọ̀kánù lọ́dọ̀ ṣé àdámọ̀ táwa mọ̀ láíláí aláìmọ̀kan kò lè ṣe kíni kò lè rí mọ̀kánù ibo láti bo síbo ẹni tó nímọ̀ gan ṣé àdámọ̀ gan bí àwọn ọ̀rọ̀ sàmùdí láwọn ọ̀rọ̀ láwọn takù ẹ̀ ṣé àdámọ̀ gan takù ẹ̀ ní onímọ̀ pé kọ́ jòkó ara rẹ̀ jẹ́ antonbon ṣé àdámọ̀ sàn lè sọ yẹ pé ọ̀rọ̀ yìí wọ́n kàn sọ ní gbangba ni wọn àtúbẹ̀ kan sọ bẹ́ẹ̀ ló ti rà nígbà wọn sọ ni pé kọ́mọ lárúbáwó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí aráwọ̀ tán lè sọ yìí sọmọ lárúbáwá àbátẹ́bá ìdíwọ̀ náà lè sọ bẹ́ẹ̀ tíra ní pé wọ́n bá dé ogbónú mọ̀kọ́ dímọ̀ tíra wọn ẹ̀rí pé wọ́n mọ̀ tàbá àwọn ọmọ lárúbáwá ni wọ́n mọ̀ ní gbogbo mọ̀kọ́ ẹlọ́ka àwọn mọ̀kọ́ dímọ̀ tíra wọn ẹgbọ́ ẹmọ̀ kémi sọmọ lárúbáwá o àwọn yìí àfa púpọ̀ o èmi ò ní mọ́ tábà púpọ̀ o sọ ẹ̀yin mọ́ lárúbáwá tẹ bá rí kankan ẹ ẹ wò ń wo pé àwa náà kọjú wa ni o àwọn gbà sọmọ sílẹ̀ Yorùbá láwọ àwọn lárúbáwá ò ní gbọ́ tọ̀ tí aramọ̀ tán wá lè sọ pé kọ́mọ lárúbáwó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìmọ̀ àrùn ìmọ̀ nì lọ́ sí wọn á mọ yí mímọ̀ ni ẹ̀yìn wa mọ yí mímọ̀ mọ́ ó wá kú jámi wà ẹ̀ á ń gbé yóò sẹ́gbẹ̀ẹ́ níwájú àwọn tọ́lá bá tó lè ẹ̀ ní láwọn ọmọ kéwú à ọlọ́run ṣàánú wa o ọlọ́run àmọ́ èmi ó sọ fún yín pé kìyà náà mọ̀lẹ́ sí ẹ jàǹbá mímọ̀ ẹ sì yẹpẹrẹ àwọn onímọ̀ ẹ sì gbé ìmọ̀ kúrò nípò tó wà ẹ wá sọ ìmọ̀ ẹ̀ àmọ́tẹ́yìn bá ń yẹ pẹ́rẹ́ ìmọ̀ àwọn àkómọ̀ sọ ìmọ̀lé ẹ̀yìn mọ̀síláàmù kọjá tí irú jámíù tẹ́ mọ̀ wá gbé síwájú ẹwà mọ̀ gbé sílò kò tẹ́ gbé sí òun ẹ̀ẹ́dẹ́yìn tí olùrùpẹ́ yìí lè mọ dárúkọ gbà wọ́n tẹ̀ ń dárúkọ wọn ó ti di báwọn náà nù ẹ̀ẹ́dẹ́ àwọn ọmọ kan yìí onímọ̀ jẹ̀sìn tó jáde ń gbà wọn ẹni kí wọn sọ wọn ní kẹ́ mọ dárúkọ àwọn èèyàn wọn á rẹ̀ẹ́sì kó wá ń dárúkọ àwọn báwọn kíní káwọn èèyàn náà wọn bá sáyìn yẹn gbogbo ẹ̀ ló jáde ń bẹ̀ lánàá náà ah, ẹ ti ẹ̀ bàṣírí ó àwọn èèyàn àtọ̀ ńgbà àdúrà rí wọn àwa náà bá yín mu bí ẹ ti mú wa ọ̀rọ̀ ó débi ọ̀rọ̀ tiẹ̀ náà nítorí wájú ẹ̀ mú tiẹ̀ kún ìgbà mọ̀mọ́ ẹ kémi ìfẹ́ sọ̀rọ̀ rẹ̀ torí pé aláìmọ̀ kan ni ẹnu tí wọ́n fi máa fi ṣàláìmọ̀ kan kódà àwọn tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ bí wọ́n bá àwọn èèyàn wájà pé kílẹ̀ ń dààmú ara yín lórí ìjà ipò mọ́kéwù ẹ̀ ń jẹ pẹ́rẹ́ ẹ̀ tún bàbá ẹ̀ tún bàbá alájà wọn ẹ̀ tún bí mi nù gan ẹ̀ ń mọ́kéwù ẹ̀ sì ń sọ̀rọ̀ kéwù ọ̀rọ̀ kéwù là ń sọ ń sìn tó wà nílẹ̀ yìí oníkéwù ni ó ṣe kí ni ó ní ó dá sí ìyẹn ó ní dá sí ìdó wà lẹ̀ ọ̀rọ̀ ọmọ bá wọn jà sí èyí sọ̀rọ̀ jami wa ń sọ ẹ̀yàn àfáà wa ń ẹ̀yà fún jami lésì ẹ̀ ìwé tí ò mọ̀ bí tiẹ̀ kájọ bára wọn kó àmọ́ fi ń gbà mí èyí ò lè ọ̀rọ̀ kan bí ẹ̀ wọ́n mọ̀ ni yóò mọ̀ dá nǹkan náà ni pé afẹ́fẹ́ náà tiẹ̀ tún wá fẹ́ àwọn rà so torí pé ọ̀rọ̀ tiẹ̀ wá jẹ́ àmọ́ tí ò wá ẹ wọ́n sọ kíníkà pé ìkìtì kíníkà kò tún wà á yàdá sí ẹ bá ń sọ wẹ́ ìtì ọ̀gẹ̀dẹ̀ kò tún wà á yọ ọ̀rọ̀ tiẹ̀ ní kọ̀kọ́ fi bẹ̀rẹ̀ ìwà sọ́lá ní ìṣẹ́jú díẹ̀ pé afẹ́fẹ́ tiẹ̀ náà ti fẹ́ àtìtìrí kíni so ẹ̀yin mùsùlùmí òdodo lọ́kùnrin lóbìnrin ẹ̀yin ìyá wa àti ẹ̀yin bàbá wa a fẹ́ jẹ́ kí àwọn ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ká lè fi mọ genesis gbogbo wàhálà tẹ́lí tán kóra wọn sí wọn gbogbo wọn bú Bukhari ni wọn bú Muslim ni àwọn sọ̀hábíà nàbíwá Muhammad mùdírù tó wá jòkó lánàá àbúrò rírà ò tó bọ́ lọ́wọ́ yín ẹ̀yin náà lè bọ́ lọ́wọ́ tiwa muawiya ò bọ́ lọ́wọ́ yín wallahi ẹ̀ lè bọ́ wa àbíjọ́ sábúrò rírà muawiya al-imam al-bukhari àwọn afọ́nì hadith níjọ́ tó bá tó bọ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀ tó bọ́ àbí tẹ́ bá sì gba ọ̀nà àbòsí ní ìfiṣẹ́ wá ń jàǹbá èyí òun yóò tó gba pẹ́tọ̀ lẹ́nu tèmi yóò fi yóò fi bò àmọ́ láì já sí pé ẹnu yín kúrò lórí àwọn tẹ́ ń fẹnu kàn tẹ́tún wá lè máa ṣe ẹ̀dá bí àbú rẹ̀ rà à èmi kò mọ̀ sọ pé mùdírù tẹ́ ní ìfẹ́nu kan tí ó fi ń bú yín bí mùdírù mọ́tàlì ẹ̀yìn náà mọ̀ bí ṣe báàrí nìsín lẹ́yìn bá lè mọ̀ bí ṣe báàrí táwọn sàábé tán lẹ́ fẹ́nu kan bí àbú èmi náà mọ̀ ṣe báàrí pé àà ah, ah, ẹ àwọn àfá àtẹ́ ní mo fẹ́nu kan bí mùdírù mọ́tàlì lẹ́yìn bá lè ṣe fìyìn òṣè gbéraga àwa náà mọ̀ bí ṣe náà ṣe gbéraga tẹ́ bá bí ṣe fáàrí àwa náà fi ṣe fáàrí ọlọ́run tẹ́lá ó ṣe gbéraga dé torí ìgbéraga máa ṣe kí ni ìgbéraga ní ìgbéni sálẹ̀ ọlọ́mọdé ajábọ́ ọlọ́mọ ṣiṣẹ́ ajá ṣubú àmọ́ kí mo dúró kan mọ̀ pé táwọn sáré ànábì ò bá tilẹ̀ ti bọ́ lọ́wọ́ yín ẹ̀yin náà ṣe kí ni ẹ̀ ní bọ́ lọ́wọ́ wa ó gba àwọn tó sì tírẹ́tìn báwọn olólùfẹ́ yín ni bá ti tẹ́lẹ̀ náà ló mọ̀ táwọn ń ra wọn tí wọ́n làwọn ẹ̀ àwọn yìí máa ń ṣeré pàǹtí wọn ni <laughs> wọ́n ti kí ni àfa. torí pé irú àwa lẹ́mí èmi èmi bá tiẹ̀ tọ́wọ́ èèyàn bó lù àrẹ kàn sanra rẹ̀ ìwọ́n tó wá fẹ́ pamí o tó sọ rí mo <laughs> tí ẹ gan ọ̀tí ìrìnà tọ́kọ tó wà lọ di tèmi mọ́ sọdún àárítọ̀ bí ìbá lẹ́sẹ̀ lọ́rùn tí wọ́n rẹ̀ rí di ẹ̀wọ̀n kí mo lẹ́sẹ̀ lọ́rùn kan ní mo fọ́ra yín mọ́ kí ìbá ti alẹ́sẹ̀ tó pọ̀ kí wọ́n dìlẹ̀ lọ́rùn sọrí tí olóore bí àìwọ̀n ẹ̀yọ̀ kan lọ́jọ́ tí mo ń kí jẹ́rẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ wọ́n tún wá kó ogun ẹ̀fẹ́ mi sọ́rí pọ̀ kọ̀sàgbákò so má kó bára rẹ̀ nítorí tèmi tèmi ò máa bá tèmi lọ ọgbọ́ <laughs> ìwọ náà rẹ tiẹ̀ mùdíù lọ sọ fún sọ́ba nǹkan ẹ̀kọ́ sọ mùdíù rẹ̀ kan mẹ́nu kó lórí àbúrò rẹ̀ kan mẹ́nu kó lórí Muawiya kan mẹ́nu kó lórí àbúrò àbúrò sáré ti dàgbà àbúrò àtàǹdá sí àrí Ee, à ń bọ̀ wá bí yóò náà ó gbó dàpọ̀ sáwọn ẹ̀sìn ìpẹ̀rẹ̀ olóní mímọ́ à ń bọ̀ wá bí yóò náà alimami Bukhari alayhi rahmatullah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó mẹ́nu kan tábà mẹ́nu kó ti Albani táwọn yóò ti yẹ púpọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn àfáàsì kó wà yìí wọn gbogbo tani tani Yorùbá tani ó ti di Sheikh Ibn Baz ngbà mo gbọ́ mo ní ah, ah mashallah àti dá àti ìmọ̀ mo wá bẹ lọ́n ká tó lè bá wọn dúpẹ́ fọ́lọ́n lórí èyí tí ó kù náà so ti Jamiu làábì bẹ̀rẹ̀ àá gbọ́rọ̀ rẹ̀ ní ìsìn tí ó sọ tẹ́lẹ̀kì mọ̀ pé ọ̀rọ̀ àwọn ẹni yóò tó tá mọ̀ dààmú ṣe Jamiu ti já mọ̀ bí tó ti ń takò Jésù padà wá tẹ́lẹ̀ kò yẹ ká dààmú ara mọ́ abóyẹ ń jẹmọ́ ẹ ọ́díò kan ní ń play ní ìsìn àwọn ọmọ ìyá wa kan bẹ tí wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́lẹ̀ àmọ́ mo wá rò pé gbẹ̀yìn mi ti lọ́rọ̀ tó jọmọ́rù kan lénìí èmi náà wá lò pọ̀ torí èmi yìí fẹ́ sọ̀rọ̀ táwọn èèyàn bá ti sọ sọ àwọn ọmọ wa òfin ẹjẹ́ mi náà tiẹ̀ lo ọ̀rọ̀ yìí papọ̀ ká gbọ́ bí jámi n tó ti dé bi ìtako ìpadàbọ̀ Jésù ẹ̀dàkùn sẹ́nu ẹni tí nǹkan báyìí tì í dé tó yẹ kó wá máa dá sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ jẹ́ àgbọ̀jọ̀ mọ́. ramadana tọ́jọ́ ni ìlú mọ́kà tọ́lẹ́gbàgbọ́ ni ọ̀ọ́ tún ní dandan kágbà gbèsè gbàrà gbọ́ pé dandan wọlé ni wọ́n wà ṣe gbogbo ara rí wọ́n indọ́jínìtì wa ní ibi máa ń gbàgbọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sọ fún yìí ìtúnjẹ́ kí n já mo sọ fún ìní yìí ló jẹ́ kí n já ṣé tuntun sọ kírísẹ̀ ló jẹ́ kí n já gbogbo ayé ló wà ní ẹgbẹ́ tí mo sọ lórí òṣìṣẹ́ àjálù two thousand and one tí mo sọ two thousand and one two thousand and one ọdún mélòó yìí two thousand and one tí wọ́n tó sọ yìí wọ́n organize debate láàrin wọ́n debate àwọn sọ̀rọ̀ lọ mo ti wá fún bàbá yẹn gan publicly ní ẹgbẹ́ àkúrà lébùté mẹ́ta mo ti wọ́ pa mo ti wọ́ ọkọ̀ mọ́tò wa sọmọ́ wọ́n kàn ní ọmọ ìlú wọ́n ní fídíò ló ọgbọ́n nwunye a rí mo ní àwọn oṣù àyínà ẹ̀kọ́ fáàmù ẹ̀kọ́ fáàmù oúnjẹ bẹ́ẹ̀rẹ̀ nínú òkú àti àlàyé ta ló wá tẹ̀lé ọlọ́ọ̀bá ìmọ̀ tó lọ ní ọjọ́ lọ tẹ́mi ẹ̀ bá rórí bóyá òkú àtàlàyé àjọ anyị ìlókù eyín ibi tó ń lọ rèé mo lè ti dáhùn béèrè alọ́mọmọ́dún ẹ̀ ń bọ́ lọ́wà mo lọ́wọ́ àrùn sàárè ní mọ̀dínà ó ló ti kú mo ló ti kú ẹ̀ ó ní ha mo kàn pé ṣe pọ̀ tó yìí jẹ́ ọ̀rọ̀ mi tí mo ti ń wọ́n ló ti kú wá mọ́ wà láyé ó jẹ́ ọmọ ọgbẹ́ yóò o kò ní wọ́n mi alàyè má tẹ̀lé na ó ní ẹ̀ẹ́ àmọ́rin Muhammadu mo sì wá fọjú tí yí ibi tó ń lọ rèé mo lè fi dáhùn béèrè alẹ́ Muhammadu ẹ̀ mo lọ́wà mo lọ́wà ló sàárè ní Mọ̀dínà ó ló ti kú mo ló ti kú rẹ̀ ó ní Jésù gbọ́mọ ìyẹn wà mo mọ̀ pé bẹ́ẹ̀ ò ṣe pọ̀ tó yìí kí wọ́n já lọ́wọ́ mi tí mo ti ń parí. bẹ́ẹ̀ ò ṣe pọ̀ tó yìí kí wá já ìràwọ̀ mi tí tí ń fáyìn ẹ má wo náà ẹ má dé o. lọ́wọ́ ti kú kò ní mọ́. wà láyé lórí rẹ̀ ó jẹ́ nígbà pé ah, ọmọ ẹlọ́gbọ́n wa gbé yóò ti kú o kò ní wọ́n máa gbọ́ tó wí torí mo fi discharge ara mi ni kó má dàgbà. mo fi discharge ara mi ni ẹ̀dẹ́wọ̀n náà o. ó jẹ́ pé ẹlọ́dún bí wà á tó yí jẹ́ àbọ̀ wọ́n lù gbẹ́ tájà ọdún mẹ́fà hmm. tájà tó ní fóònù òun lò á kò máa mú wa mo fi decide mo lo fọmúlà george díẹ̀. fọmúlà george díẹ̀ ẹ dákun ẹ wo owó tí ìwọ tó ń ṣe dáwà fáwọn èèyàn tó ń lo fọmúlà george díẹ̀ àtàwọn christian tó ń bá wa ṣe kinní fún gan-an ọ̀ọ́fí ọ̀ọ́fí sincerity báwọn ṣe debate mùsùlùmí ẹ̀ ṣerú kan báyìí mùsùlùmí ìtọ́ ọ̀bá mọ̀ sọ lójú wọn pọ̀ mọ́ wọ́n iṣẹ́ kẹfẹ́ wà á lọ ẹgbẹ́ ẹ̀rí ẹ̀dá ò lẹ́yìn ká mo wá délé wọn ò pé ẹ̀sìn mo fẹ́ ṣẹ̀sìn ọlọ́run mà ló yọ mí kẹ̀. mo mọ̀ fẹ́ ṣẹ̀sìn ọlọ́run ló yọ mí kẹ̀ tó túmọ̀ sí pé àìfẹ́ ṣẹ̀sìn ló jẹ́ kó tako ìpadàbọ̀ Jésù initially jẹ́mọ́ ẹ wá sáré dé kíní kan bẹ̀ o àìfẹ́ ṣẹ̀sìn ló mú tako publicly ayé ẹ̀kọ́ ṣe ẹ̀ pé ká nígbà tó délé òun náà ká ní tó padà wá mọ̀ ni pé Jésù ń padà bọ̀ jẹ́mọ́ ẹ̀ débẹ̀ wọn o àìtúnífẹ́ ṣẹ̀ sí i pé mo mọ̀ tún ti sọ́n pọ́blìkì pé kò padà wá mọ́ ìyá gbọ́dọ̀ kó jẹ́ onú o àìbẹ́ṣẹ̀ sí ló mú takò lójú ẹni tó ń ṣe dìbẹ́tì tọ̀pọ̀yẹ tí wàá takò yìí ó wá délé ó wá lóun lọ ṣe rìsáàsì ká tiẹ̀ wá rò pé rìsáàsì rẹ̀ ń ó padà wá rí i pé á jésù ó padà wá o kò sọ́gbẹ́ni tó ti lè torí àìfẹ́ṣẹ̀ sí tó lè takò dodo ń gbangba tó rẹ̀ pé in tó ti gbé sórí tẹ́lẹ̀ ní pé jésù padà bọ̀ àmọ́ torí pé ò fẹ́ ṣẹ̀sìn ìwọ ló sọ fúnrẹ́ ẹ dákun jẹ̀mọ́ afẹ́fẹ́ fẹ́ àbí òfẹ́ àti rí so ìwọ wà lè torí àìfẹ́ ṣẹ̀sìn láyé ń bì yìí lójú àwọn èèyàn níbi tó ti ń fàyìn tó ti ń gbayì tó ti ń gbẹ̀yẹ owó atáré takò ń bẹ̀ ó wá lọ délé lọ ṣe rìsáàsì àwọn olè gba rìsáàsì ẹ mọ́ rìsáàsì kan lọ ṣe mọ́ torí pé in tó kù tí wàá padà lọ ṣe rìsáàsì ni pé kí ló kù tí wàá fi tètè ya kọ́fà pé jésù ò ní padà wá mọ́ ọwọ́ àmọ́kọ́bà rọ tí a ti ní aburú àgbákò kan bẹ́ẹ̀ ń bi rọ àgbákò tó sọkùnrin yìí tẹ́mà àgbákò oúnjẹ mọ́ àgbákò tí ń bẹ́ẹ̀ ń bi rọ ni pé ìjọ́tọ̀ ọba ti pa irú ẹyọ kan wà láyọ̀ ọ̀pá ẹgbẹ̀rún ọ̀pá kí ni ọgbẹ̀rún torí pé ẹyọ kan tó bá ti fẹ́ já ọ̀tún fi rọ́ mi ọ̀bì dé tó náà bá ti fẹ́ já ọ̀tún fi rọ́ mi bọ́ ti máa pa bọ́ máa pa ẹ́ bàbá alájà ń gbà tí ò mọ tajà ẹ ṣe máa fi bàbá alájà tí ń tajà ni àbí tó bá kó fẹ́ mọ ṣe bíjẹ́sì ajá lókù lójú wa ní káwọn yóò mọ ẹja ajá lókù bọ́t kí lè ní kàfẹ́ mú sí ni pìjẹ́ mọ́ ẹja kíyè sọ́dọ̀ yìí òun ò fẹ́ yẹ̀yẹ́ ni ẹjẹ́ tuntun gbé. ọmọ ìlú ọkùnrin ọgbẹ́ yóò ti kú o kò ní ọmọ ẹ máa gbọ́ tó wí o torí mo fi discharge ara mi ni kó má dàgbà sọ pé

mo tún di sẹ́yìn mo lo òmùnàjò díẹ̀ mhm. tó a lọ lọ́gbọ́n ẹ̀rí ẹ̀dà mhm. màá ní ẹja gbàdúgbò mẹ́jọ ẹ̀ lẹ́yìn ò lẹ́yìn ká wá délé wọn ò gba ẹ̀sìn mà bẹ́ẹ̀ ṣẹ̀sì ọlọ́run màá yọ mí kẹ̀ kàwọn ẹgbàá mọ́lá màá má bòjú ló ṣe máa yín nà. kàkàtọ́ kàbílẹ̀ máa bòjú ló ṣe mo ṣe ń gbọ́nà ọlọ́run. wàá lè kọ́ lọ́wọ́ lẹ́yìn kan kú ni. màá lè kọ́ lọ́wọ́ lẹ́yìn kan kú ni. tọ́ kàkàtọ́ pamíláyò máa yàfọ̀ dóró ṣe ni òun ni mo ṣe ní so o kan pa ẹ́ láyò náà lọ sí ṣe bìtì o jẹ̀wọ́ ò gbọ́ kàkà kan pa ọ́ láyò náà ó náà tún kí ni torí pé tó bá tún lọ sọ otherwise náà rẹ́fẹ́rẹ́ǹdì àbíkíró pẹ́ táwọn jọ ń ṣe evangelist wọ́n padà pé karamba ní ọwọ́ ara rẹ̀ ṣe bí lójú tèmi ẹbọ ní àti bí ó wà tú sáwọn tó ń bá ṣe dìbéètì pẹ́ni yóò wà ó lẹ̀ ọ ní àmọ́ náà ọ ní àmọ́ náà ìmọ̀ ṣẹ́rí mùsùlùmí ẹ̀mẹ́ṣíjú wa ẹ̀sìn ti wá ní pé alimuslimu salih yadhkuru ma lahu wa ma alayhi musulmi ẹ̀ máa sọ tó sọ̀pọ̀ tẹ̀ nìkan in tó bá against rẹ̀ ọ musulmi tún máa ń sọ musulmi nù àfáàgí nínú in tó sọ̀pọ̀ tẹ̀ àti tó against rẹ̀ ó gbọ́ ẹ̀ lọ́ọ́ máa sọ gbogbo ẹ̀ lọ́wọ́ sí kí ni jẹ́mọ́ lọ́ọ́ máa sọ àmọ́ wọ́n sọ torí pé fẹ́ win christian ayé máa fi àwọn èdè wọ́n fi rọ́ win èèyàn irọ́ lọ́ fi win ní fòótọ́ sọ́ọ̀ òótọ́ ni ó sọ tó bá dẹ̀ àtẹ́rẹ́jì ìwọ́n náà sọ̀rọ̀ wálẹ̀ níkà ìyìn máa ń bá yín wà fún ilé sí but ìwọ́n òfẹ́ kẹ́kẹ́ ẹ̀ dì fíìtì ẹgbẹ́ tilẹ̀ kékeré mọ́ ó wá ń lo formula dọ́ọ̀dì ẹ̀ wá ní kàkà kan pa ẹ́ láyò ni so ti wá rí ọjọ́ ni ó dà kó ti padà ok ó dà kó ti padà ó ti padà báyìí ó ti àbí kó lọ sí tún bẹ̀rẹ̀ nu. so bá ti sẹ́ndì ẹ̀sẹ̀ ẹ̀rọ náà tó sẹ́ndì kí ní ìsinmi láàárọ̀ ẹ̀rọ bá ń sanwó lẹ́sọ̀ lórí ẹni ó máa ń ṣe dáadáa fún púpọ̀ lórí àwọn iṣẹ́ dáwà ìjẹ́sà àlọ́kọ̀ọ́yà àti làbẹ́ mú bẹ̀ ni pé ìjọba mùsùlùmí afẹ́fẹ́ ti fẹ́ àti eré fúra adìẹ èmi wá ń sọ kíníkan fún yín pé bí gbogbo yín bá kọ̀ǹtínú àti mọ bá jámì òfa ọ̀rọ̀ yìí tálíkì àmì èdè kò ní kó jẹ́ o torí kó ti sọbi tọ́rọ̀ ti wà ó lóun ti ń gbayì òun ti ń fáyìn òun ti ń níyì ó ti ẹgbẹ́ ń tó play òun ti ń lápẹ́lẹ́ òun ti ń gbayì òun ti ń gbẹ̀yẹ so kó wá jẹ́ pé nítorí jésù parabọ̀ yóò wá yẹ̀yẹ òun ti mú bàbá yẹn wálẹ̀ òun ti finish bàbá yẹn ìyẹn evangelist àgbẹ̀rẹ̀ friend evangelist òun ti finish yẹ so kwẹ́ntẹ̀ yẹn ló wá kù tó lè ti gbóhùn ṣubú òun ti ní ònímọ̀ yìí tí ó fi dìbẹ́ndì ọ̀rọ̀ yẹn mo dẹ̀ ti máa ń sọ kíní kan pa Jamiu yìí náà pé ìjọ tí ó tako ọ̀rọ̀ Aisha náà àìnímọ̀ yìí náà ló ná o kò mọ bí ó ti yanjú ẹ̀ náà ló mú tako sí Aisha náà ẹ dákun ṣe bí tólúwa sọ ni pé fasalu ahla zikiri in kuntum la ta ó àti madrasa lè làwọn ọmọdé anáṣẹ òsì ń rí ẹ̀yin aládìsí lẹ́yìn ẹ̀yin iṣẹ́ oníkùrárì jẹ́mọ́ ọlọ́kùn ṣàánú wa ẹ̀yin ò bá iye èèyàn kí lèèyàn máa ń ṣe ìyẹn ọ̀ oh, sí lórí bèrè lọ́dọ̀ àwọn àfáà tó yé náà ọwá torí eléyìí ọwá ń takò gidi ọ̀rọ̀ àkídà ọwá ni wọ́n ní kẹ gbà ó wọ́n tẹ̀fẹ́ jẹ kíní ni o ọwá ní kẹ gbà ibẹ̀ ti gba ìrún jọ́nà yẹn ibẹ̀ ti gba àwẹ̀ yẹn ti gba àzàká jọ́nà yẹn ah. tó sọ fún ọ ipò tí ọ̀rọ̀ Jésù wà nínú sẹ̀ríà ipò tí ọ̀rọ̀ Jésù ẹ̀yin mọ̀rọ̀ àkídàlẹ̀ ń dọ̀rọ̀ wá sí libina àtọ́ òmọ́ àbúlásàdì láṣẹ àrí bó láti jọra wọn níbo láti mọ́ra wọn rí wá sí libina àtọ́ àbúlásàdì láṣẹ àrí à nǹkan ṣe wá o nílẹ̀ Yorùbá wàláyé àti ṣe mo gbọ́ mo wà ní ìjòkó kan nígbàrán náà ẹ̀ tí wọ́n sọ bí ìjòkó ní ti jẹ́ àfa àkànná wa ń sọ̀rọ̀ àfa àgbà ni àfa àdàbí àlàfà àfa wa ni ẹ̀dá kun àdúgbò fún mọ́sálásí ti wáyé tí ó tàgbákò ìmọ̀ mú adúgbẹ́ fún lùwà tí ó ṣàgbákò ìmámù wọ́n gbogbo kínní o so a ní torí pé tí mọ́sáàtì bá ṣàgbákò ìmámù gbogbo èèyàn ni ó mọ̀ ah, wọ́n àgbẹ̀ mọ́sáàtì ṣàgbákò o àǹjọ́ tí mọ́sáàtì tó bá ti lẹ́sẹ̀ ní tí ò competent ló jẹ́ agbákò tí mo la ṣe Yorùbá ilẹ̀ Yorùbá yìí àwọn tí ó wà competent náà làwọn wà nípò àwọn àgbààgbà fáà júlù mọ́ríkàtì láwọn fẹ́ dá sọ́rọ̀ àfídà àwọn mú abúlé sáàmì láṣáàrí wọ́n dá papọ̀ mọ́ wá sílùú ibi náà àtọ̀ wọ́n dún àwọn ò máa sọ fún yín pé ẹ sì nídìí kíní nì àwọn kan wà máa tún máa bú wa tí ẹ ń mọ bú wa ẹ̀yin wà máa bú ẹnìkan pé kò lè tú akọ́dọ̀dé àti àṣìwọ́n wí gbogbo tá a sílẹ̀ ní ilé ṣàlàyé gbogbo ìyìnbọ̀ wa bí ọ̀rọ̀ mùdírù insha Allah ta'ala àmọ́jọ̀ máa mùsùlùmí ká parí ọ̀rọ̀ tí lẹ́wọ̀n tí wọ́n ti ní ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó kí ni o tó tó wọn ayé àdájí tó Jamiu kò ń ṣe ń tẹ́ mọ̀ kàkún ó ní ẹ̀wọ̀ ó mọ̀ sí pé fáàrí yẹn ni ò fẹ́ jẹ́ ó lọ iyì ijọ́ náà ni mo ti ń gba yìí ìyìn fẹ́ kí ni ìyìn fẹ́ kí iyì ó lọ ìyìn tó mú sọ gbogbo tó sọnù so ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ẹ dákun gbogbo ẹ̀yin ìyá wa yìí bàbá wa náà tẹ́ ẹ bá rí táwọn èèyàn pajámìtì nǹkan rírè èmi ò èmi ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà èmi èyí fẹ́ dá sọ̀rọ̀ rẹ̀ bí akéyì tó bá já wa nú ọ̀rọ̀ torí ìmọ̀ ìwáyìí máa olódo wàláì mò ń yẹ tí máa ń sọ̀rọ̀ jámi wàláì ràbí èmi máa ń rí àwọn kí mò ń yẹpẹrẹ mímọ̀ àjámi bò ó ẹ̀nà ń gbàtí yìí owó tíra wọ́n yìí sọ̀rọ̀ owó bẹ̀ẹ́ sọ̀rọ̀ ṣókàn bọ́ta náà ni kèsì pé tíra kan ní mọ̀ kàn mọ̀ sọ́nà ní gbẹ́dẹ̀ bá ti bá bọ́dí sì kémi tó lè ní mo fẹ́ sọ̀rọ̀ ní sí mo mọ̀ dàmú sì fi kọ́kọ́ kóra mi sínú ilé mo mọ̀ yìí nǹkan tí ìdílọ́kọ́ wò pé tọ̀ ìjọ tó sọ ìjà tó wọlé náà dáadáa pé iṣẹ́ ni tí màmá ti wọ́n á dàbọ̀ àdúrà pé gbogbo dàmú tẹ́ni wá ṣe òun kàn bọ́ta ni ìwèrè yẹn nǹkan tó sọ yẹn kò o yóò kàn mọ́rọ̀ kíní kan yóò kàn mọ́rọ̀ pọ́ọ̀lù àtijọ́ nù wá ní orí yóò ti dàgbẹ́ nù ah ìyẹn yẹpẹrẹ ìbàdàn yẹpẹrẹ mọ̀ so bọ́rọ̀ Jamiu Adégún wà bí kínú bóun ti jẹ́ so ọlọ́run ò ní ọlọ́run ò so gbélé yìí tá à ń ṣe yìí à ṣe gbéraga àmọ́ ọ̀rọ̀ àwọn arábí ti gbá kí ni ò ká mọ̀ sọ̀rọ̀ nínú tóònù tá a fi ń sọ̀rọ̀ yìí torí pé èèyàn kan ò ní máa fa ìmọ̀ kan bojú ìmọ̀ bulẹ̀ nílẹ̀ Yorùbá yìí ká sì dákẹ́ àkósáyì ayé ò sáyì rẹ̀ mọ́ tẹ́rí gbogbo ayé ìgbà kan ni ayé kóníkálukú ṣe kínú ó ṣe ẹnu pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé ìgbà kan nu kò sáyè rẹ̀ mọ́ kò sáyè rẹ̀ mọ́ हो गया मालूम so alákùnlé ha kánà àlọ́ ànájú ọmọ kí mo ti program lọ wọn sáré sọ fún so jamiu adégúnwá kìí ṣe ń tá mọ dààmú lé lórí ẹ máa dààmú lórí jamiu Adegunwa. kó mọ nǹkan kan àbẹ́yẹ̀ ó mọ nǹkan ni. ẹ wọ àwọn èèyàn kan bí challenge gẹ́gẹ́ ọmọ orí ẹ tó bá lè pè wọlé kó kaṣọ àbí fàájà pẹ̀lú tẹ́jú ìdìbò ní kò fún mọ́ bẹ́ẹ̀ ni pàtì àwọn ní ní wọ́n kírun àmọ́kà ẹ̀pẹ́ nínú ìṣẹ̀lẹ̀ nínú fíkìú náà ẹgbẹ́ yóò bá ti mọ́ ọ̀lára tán ìsìláàmù yìí tó rọrùn púpọ̀ yóò tún lẹ fún wọn ní dúró nígbà tí ó mọ ohun tó bá mọ̀ kódà rú wọn tí wọn bá jà kánú ìṣúwádà ló mọ ẹmọ fi kírun mọ fi kì í kò ní jẹ́ kọ́rọ̀ ọ̀run rẹ̀ ó jọ wá lójú pé tó bá mọ̀ náà ni ó <laughs> àbí ẹ̀kọ́ ni ṣe àmọ́ irú ẹ̀kọ́ ló ẹ̀kọ́ máa dá sọ́rọ̀ àwọn àfáà ìwọ́já ní òwò tó wá rí báyìí tí ó pé irú ẹ̀mí tó gbé ọ̀tá fún Jésù padà bọ̀ rèé tí ò sí kíláàsì tí ò sí ọ́nẹ́ tí ò sí sincerity ìwọ̀n lọ́wọ́ sọ pé àwọn àlùfáà yín wọ́n ń tako àwọn ibùdó bá eh, àwọn eh, alimọ́ alhafiz ibùdó kẹsìn àwọn alimọ́ mùlù kúrútùbí alimọ́ mùlù tọ́bárí àwọn àgbààgbà àwọn alimọ́ mùlù àgbààgbà àfà lẹ́nu tiẹ̀. ẹ mọ ara yín o ẹ mọ ara yín o aláìlà àbílẹ̀ ẹ mọ ara yín àwa ti rí i pé òkè eh, ọwọ́ ti ba kálukú náà ni àwọn ó sì continue láti máa báyìí náà níbi ìzìnláhi ní ìzìnláhi ta'ala jama ẹgbẹ́ kí èèyàn kan akéyìn rí tí ó bá dá rẹ lójú ẹjọ́ pàdé kéèké ní àdíjámì àwọn olùdókòlá ọlọ́run jẹ́ sórí burúkú ní àdíjámì kájọ pàdé nítorí kí nìyẹn ẹni tó kọ́mẹ̀ntì mọ́ mọ́ sọ gọ́mẹ̀ntì mọ́ àìmí ni kí ní àdíjámì jọ pàdé jámì báwo ẹni mo ti sọ fún last week tí ó kọ́ mọ̀ náà kọjá fẹ́ máa ń pariwo imudiru bá rẹ di alhamdulilayi wọn náà ti wá sórí online báyìí àwọn náà ti ń ṣe live ẹ wò kán wá kákọ̀ lẹ́ta lórí online mo fẹ́ ṣe mùnákọ́ṣà pẹ̀lú mùdírù markaz ayé am ready bọ́ pé àwọn ọmọ kan tó ti challenge wọn mú kan ní apariwo ó yá o challenge mùdírù ní káwọn challenge mi ò tí ì bá ní bèjì ẹ yẹ̀sàlúnáka ọmọ yẹ̀sàlúnáka ọmọ challenge mi ó máa dá yẹ̀sàlúnáka lóhùn ní máa yẹpẹrẹ mímọ̀ yẹ̀sàlúnáka akọni ní máa yẹpẹrẹ mímọ̀ iye ìmọ̀ lápẹ́ lọ́rọ̀ tèmi jù bá ń lọ mú ká ìmọ̀ kú jù bá ń nímọ̀ èmi yẹn yìí wẹ̀ ní kí ẹ̀ máa bájá mi ṣe mọ̀ náà àwùjọ bíi láì yẹrẹ ṣọ̀ìfà àtọ̀rọ̀ jù láìláì àlẹ́ yẹ pẹ́rẹ́ wọn báwọn bọ̀ mùdírù mẹ́ríkàjì làwọn gbéra wọn láṣọ mímọ̀ èyí ń gan mú wa mùtọ́bù ni làlúrí ni wà dọ̀rùrọ́ tuntun bí ó alàdùrọ̀ ẹ̀ka àwọn bá sọ pé àdọ̀rùrọ́ tuntun náà tó kọ́ dárú bí kọ́ dàrí hà so kò sí kò sí kiri kankan mẹ́rin ni so mùdírù ni tábà rẹ́dì mọ̀ lẹ́kọ́ṣà kan bọ́ta so alákùnlé hàn èyí ń kó máa jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ báwọn ẹlẹ́ẹ̀kejì táwa fẹ́ múlò nísìn èyí gangan wá ní kókó ọ̀rọ̀ lẹ́nu ti jáàmù ìwọ́n sọ pé kí mo pínlẹ̀ káfà ìjì ọgẹrẹ ní kò tó ọ̀tá yọ àdáṣe àmọ́ àṣàyọ̀ àdáṣe báyìí lágbó yọ sí ẹ kí mo kàn yàn tọ mòdìrú ló wá yà mí lẹ́nu afẹ́fẹ́ ti mòdìrú náà ti wá fẹ́ àtúnṣe kínú àrífòrò adìẹ àwọn ọ̀rọ̀ kan bẹ mo fẹ́ sọ lẹ́nu mo ti bẹ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó dáadé ẹnu mi ọlọ́mọdé a sì sọ lórí ọ̀rọ̀ náà ọlọ́mọ sì já ṣẹ̀ṣẹ̀ gbé ọlọ́run wá jẹ́ kí gbogbo jàmú ò lè gbọ́ wáyé ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí ti di ọ̀rọ̀ gbogbogbò ó ti di kínú jàmá ó ti dọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ gbogbo mùsùlùmí lọ́rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí torí àwọn tí wọ́n fẹ́ wò yìí kì í ṣogún àwa alùsùnà nìkan kì í sì ṣogún àwa tàlàfì yóò ní bẹ́ẹ̀ túpọ̀ yìí ó bí wọn nú kì í ṣogún àwa wàhábìyà ana aftakiru annani wahabi ana aftakiru annani wahabi ana wahabi yóò nígbà bí ó tún mọ̀ bìyìn nínú mú tún bí wọ́n ìsìnkú aná wàhábì níjì ni wàhábì àti wàhábì àná ni àtàmọ́sókù bèlè kìtà fàṣùnà wà á na mùsùlùmù kọ́bùlà àni àkúnà wàhábì yàní <laughs> torí wọ́n ni bí i ah, mùsùlùmù lọ́nà àjẹ́ mùsùlùmù jọ́kọ́ jẹ́ mùsùlùmí àmọ́rù mùsùlùmí wo mùsùlùmí yóò ń sálàfì èmi ẹ ṣe mùsùlùmí yóò náà lọ́bẹ̀ yọ ẹ̀yin gbà kẹ́yìn lè máa jẹ́ mọ́ríkází ẹ̀yin ní káwọn yẹn máa jẹ́ sálàfì ẹ̀ mọ́ tẹ̀ ṣe aláì kẹ́yìn bá ṣe gbà lè jẹ́ mọ́ríkází ẹlòmíràn lè jẹ́ sálàfì torí tó bá gbà yí láyè kí mọ̀nkàzí lè jẹ́ mọ̀nkàzí tí àdàbí fi ń jẹ́ àdàbí tí zumari fi ń jẹ́ zumari èwo tó wà ẹ́ túfí náà ẹ̀ sì lè gbà kí túfí ó máa jẹ́ kí wàá ní ti sáláfí jẹ́ ìrẹ́kẹ́ sáláfí ó jẹ́ sáláfí múùtú ìrọ̀ yìí ti kúrò. àṣàrí ni àyíṣẹ́ tún bí wàá ṣe àrígbá àṣàrí ni ẹ jẹ́ mi náà ti bá àdí pé a ná sáláfí yòn kó inṣàlá alábọ́sà ti rọrùn fún wa sọ ọ̀rọ̀ yìí wá sọ̀rọ̀ àwọn sàlàfì yìí náà nìkan ọ̀rọ̀ yìí ti di ọ̀rọ̀ kíni gbogbo mùsùlùmí ọ̀rọ̀ ti ń bẹ̀lẹ̀ sọ ní ẹ̀yin mùsùlùmí tó kù ẹ má rí wa ní ìgbà àwọn alùsùn àti mùdírù ń ga irọ́ mùsùlùmí mùsùlùmí àwọn mùsùlùmí lájọ́ ń bára wa fàdáì eléyìí oṣù ọkọ bísí alùsùn náà kọ́lá fi ń sọ ìtàn sọ yìí bísí gbogbo kíni gbogbo mùsùlùmí ṣogbó dàn sọ yìí walhamdulillah ẹ̀rí káwọn míì náà tán àjẹ́ sálábí náà ti sọ ẹwà àwọn àdàbíyà àwọn àdàbíyà náà ti yarí mọ́ àwọn òmùjú àwọn ò báyìí sí ibi ẹ̀ ń bú àwọn sàájẹ́sẹ̀ ọlọ́wọ́ sí ní jẹ́wọ́ báyìí sí bẹ́ẹ̀ a sì máa wọn míì náà táwọn náà ti ń pè wá lẹ́yìn àwọn nǹkan tí ilé jáde ni pé àwọn náà sí ń bẹ̀ wẹ́ẹ̀ sí ń bẹ̀ wá sọ́ńtà láwọn tó jẹ́ táwọn igi gbogbo ìgbòǹgbò lájí nínú mọ́ríkàjì pàápàá láti àìmọye ọdún náà ti ń pè wá pé àfáà ìmọ̀ òṣó àfáà wà níbi tẹwàá níbi tẹdúró sí àwọn náà dúró sí àwọn àpamọ́ ilé sọ́dẹ̀ tí ń sọ. tó kí wá ní tí wọ́n mọ̀ pé inú mọ́ríkàjì tẹwàá náà kì í ṣe gbogbo mọ̀lákìlá lórí òrí àgbákò lẹ́gbẹ́ wọlé Yorùbá yìí àwọn aláìròyìn àgbákò ni ó sì ti wọlé àmáwò ò ní gbà kó níbi jòkó á fúnlẹ̀ mọ́ torí gbogbo ń tàṣe yìí ó dìtàn ọ̀rọ̀ awa àtọ̀rọ̀ yìí yóò di àwọn ọmọ kan ń bọ̀ wá kọ ìtàn padà tó bá dọ̀la ipe ẹgbẹ́ gbé kí ní ibọ́ àwọn kan sì dìde yóò kàn máa gbìyànjú kó má nà náà wàá lùsùn náà nìkan ló dìde ni èyí là ṣe ń ṣàdó àbáwọn àdàbí náà táwọn náà sọ̀rọ̀ jẹ́ pé nítorí kan wọ́n nìkan sọ̀rọ̀ yẹn àdàbí à tó yọ ọlọ́run àwọn gbogbo àwọn bá sọ yẹn àwọn afáàlẹ́ àdìsí bá bá gbogbo yín ni wọ́n bá bá arúgbó níwá ni wọ́n so káwọn kan bá wá fẹ́ mọ iye pẹrẹ wọn kẹ́yìn wá sọ pé bá tó wà bá kan tẹ kan ò pé ọ̀dọ̀ wọn lẹ ti tàǹfààní direct àwọn táwọn wíyìn náà indirect yẹ tàǹfààní lára wọn ẹ dákun mọ́ wòran wọn yẹn ràbíyà àwa ò pè yín tẹ wá bọ̀ kájọ mọ dàrú báwọn ti pè yín jọ sí ṣàgbé jákúmẹ́lù ó pè yín jọ náà ẹ dìde o ẹ dìde o ẹ dìde ẹ̀yà ràbíyà ó yá o ẹja ẹja sọ́ọ̀bù ògùn táǹjà ẹ kìnnìkan bá àjọ ẹja sọ́ọ̀bù ẹ̀ náà kájọ pawọ́pọ̀ wọ́n náà ti wáyé ẹ̀yẹ rẹ̀ jákúmẹ́lù àwọn tó wá pè wọn lẹ́wọ́n tó kojú wọra yín á padà wá rí pé àti alábòsí ayé àtàlùkì àmọ̀lẹ̀ ìkíni látòrí jákúmọ́lù ìwọ tí wọ́n lè máa pariwo káwọn àdàbíyà máa bò ayé ẹ̀kọ́ ni ọ̀rọ̀ tún wá ṣe láàrin yẹn àtàwọn àdàbíyà ẹ sì tú aṣọ láàrin látàmọ́lì ìwọ àti ọmọ yẹn sàlúrẹ́ ká akọrin ẹ tú aṣọ láàrin látàmọ́lì á tó jẹ́ pé èyí tó kù náà kó ní ká lukú kó mọ ibi tó wọ́n dúró sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìwọ́n tó wá fẹ́ bábù dírù lọ gbèsè gbórí jáde ká mọ bá jìyẹ mọ mú ogbó yín papọ̀ aláwọ̀ tó wà nílẹ̀ yìí nígbà tí wí ìwí kú wí yóò gba ìsí ẹ̀ ẹ ti fẹ́ sọ di nǹkan fẹ́ sọ di àwọn náà sì fẹ́ di ìtorí mùdírù lérí gan lánàá àwọn ah, lérí gan àwọn ah, mo ti rí gan lérí sọ̀rọ̀ náà gbọdọ̀ lérí padà kò sáyè mọ́ níṣẹ́ nílẹ̀ Yorùbá yàtọ̀ ní ni Adoni ní ilẹ̀ yorùbá ajọ́ islam adoni ní alukur'an adoni sunna èèyàn kan ò lè wá máa wúwi kú ipa alukur'an kó wá lọ gbé àbí kó wúwi kú ipa sunna kó lọ gbé so bó ti jẹnu tọ́ ọ̀rọ̀ mùdíù làwọn fẹ́ mú báyìí àṣírí àbí rògbò afẹ́fẹ́ ti fẹ́ adékìní ẹ̀rí pé mo sọ́njọ́ náà pé mùdíù mọ́ríkàzì pé wọ́n máa ń sọ pé àwọn ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ bá yẹn jà ẹni bá wá kíyèsí àwọn kan tí mo dá níbi tọ́pìkì yìí àwọn kan tí ó wà ń bẹ̀ àwọn kan dà ẹ̀hẹ́ níbi gbé jáde wọ́n ní mudiru markaz ayé ẹ̀kọ́ ẹni ó bẹ̀rẹ̀ ogun náà nù <laughs> ayé ẹ̀kọ́ nù professor alaru ọ̀rọ̀ kan wọ́n lè ní ọ̀rọ̀ ti kíni ọ̀rọ̀ kan wọ́n lẹ́yìn náà jamiu adegunwa abiyanju tiẹ̀ lẹ́ẹ̀kan náà sheikh imran ọ̀rọ̀ kan wọ́n aliketuwi ọ̀rọ̀ kan wọ́n sheikh أبو هريرة الصحابي الجليل رضي الله تعالى عن أبي هريرة رضي الله تعالى عن أبي هريرة رضي الله تعالى عن أبي هريرة Abi mo ni mo Abu àwọn sàhábà ọ̀rọ̀ wọn kàn wá al-imam al-bukhari láti pé wọn àwọn ilẹ̀ dárúkọ albani fèmí ẹ̀tọ́rí pé wọ́n ti wọ́n ti ọgbọ́n sàwọn yóò tọ́ nìkan wọ́n bá ti padà síbẹ̀ náà ọdún tó ń ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ má dáwọ̀ ọ̀rọ̀ kí wàá jẹ́ mú kó gbọ́ àwọn okùn papọ̀ àìmọye àwọn èèyàn náà ti sọ àmọye pa lórí social media yẹ́rì kí ìròyìn wa bá wọn wípé ah ó wá nípa àbí tí má rí bójú jẹ́ kàn ẹ̀sìn náà irújọ ó jáde jẹ ayé ẹ̀kọ́ ni àwọn ìjà ilé ẹ̀fẹ́ dọ́gbọ́n fi da dáwà àtàwọn ìdí rẹ̀ èmi jẹ àìmọ́ àwòrán o ẹ̀ tí mo yọ fún àwọn ọmọ pé àwọn ọmọ ìjà lẹ́nu ọmú wípé wọn èyí sọmọ tí èèyàn mọ ń dalò fún ìkéré àwọn èèyàn gbà ìgbà tó ti wọ́n ní ìròyìn ìgbọ́lẹ́nu rẹ̀ wallahi la ilaha illa hu tó rán ní ìwọ̀n program àwọn ẹni tí blọ́ọ̀kì wọn ní ìgbọ́yìn ìgbọ́lẹ́nu rẹ̀ wọ́n ní wọ́n ní kan wọ́n wá sọ pé ah ó wà sọ pé wà láì ẹni pé tó bá tó bẹ́ẹ̀ kó sọ pé wà láì òun ò já jẹ ní 2020 <laughs> mo wá sọ bẹ́ẹ̀ ni mo láwọn ọmọ yìí làákà ìwọ̀n ìjìnà làákà ìwọ̀n ti gbé ń tàn ọ́ní làákà ìwọ̀n gbé dákun èèyàn lòun ò jà ti jẹ rí ń jóun ti délé ayé àbí ìwọ́n wá ní kó wá búra rí pé ṣé ó jẹ́ rí ní ṣé two thousand si twenty ò sí nínú ìgbésí ayé tí mo gbé ni àbí òun a ò ti tiẹ̀ kúrò nínú ìgbésí ayé pé njọ́ mo ti n'o dáyé dè ní o ní ìjẹ́rí o táwa a ò mí ti twenty twenty àbí twenty twenty one kúrò bẹ́ẹ̀ wọ́n á ní ìtọ́jú àgbà nílà kẹ́gbẹ́ ìgbà tí wọ́n bọ́ta yàrá wà láì tàbí ìtàjẹ́rí two thousand and twenty one ẹni kó pọ̀ ta kó wá sọ pé òun ò tàjẹ́ ní on the fifteen of eh, on the fifteen one two thousand and twenty one ló ti mú déètì wá tí máa tún ní ọ̀rọ̀ ah, aláyè jẹ́ ọtí ni ó yẹ sọ fún kó bọ́ta kó wá búra pé ní àárọ̀ ọjọ́ <laughs> ẹni pé wà bí yóò wà bí fọwọ́dọ́ ó wà sọ èmi dìdàkudà èmi ló wà dọmọdé táwọn àdọmọ wọn sì ní àgbàlagbà tó bá ti so àgbàdo mọ́rùn ó ti jẹ kínú ọba ni tó bá ti so àgbàdo mọ́rùn ó ti wá dìgbìn adìẹ so ìrìnlẹ́rà dìgbìn adìẹ ìdí nu ọlọ́mọdé àfọwọ́n àdé àgbọ̀ ọ̀rọ̀ rẹ̀ èyí òjọ́ kan báwọn èyí òjọ́ kí ni òjọ́ kan tọ́ àwọn ọkọ̀ tí mo wá dá yìí àwọn ẹni tí mò di irú ń bá jànù àwọn tààlà pé àwọn tán sì fẹ́ bá jànù níwà fún wa láwọn àpèjúwe díẹ̀ àwọn àpèjúwe mélòó díẹ̀ àlìkèétú wí mùdírù ń bàjà ní ìjòkó tán ṣe ní mẹ́ríkàsì láìpẹ́ yìí ẹ̀kọ́ ọ̀rọ̀ sí ní ká mọ̀ yẹn gbogbo ẹ̀ tọ́rọ̀ bá déjà láyé ká àwọn náà sí àá ṣe àlàyé ìjòkó tó ṣe ń báríkà mùdírù wa dọ́rọ̀ àlùkètù wílẹ̀ àmẹ́mi ó bá wọn mú làákà ìkẹjáde sí sábàárẹ̀ ni sọ làákà ìwò fún wọn bẹ́ẹ̀ bá rẹ̀ ni sọ tí ń bá sọ yìí ẹ̀rí ọkàn ó jẹ wọn pé á òdodo ọmọ yìí sì sọ. àwa dọ́rọ̀ rẹ̀ lẹ̀ títẹ́tọ̀ níbi àwọn rò wọn ó ti bá omi àti iná ní bẹ́ńbẹ́ ibi àwọn ó sì rò wọn ó ti bá iná àti omi ní bẹ́ńbẹ́ èyí òun ni comparison láàrin sheikh abdulwahab al àti àlùkètù tọ̀ nígbà tí wọ́n yẹn pé àwọn wá tún sọ pé ojú bú làwọn fi ń wo ṣe kàdùrù wàhábì tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbójú ẹni bú làwọn ṣe kí ni làwọn fi ń wò wọ́n pé ìgbà tó wá rọrọ̀ wa padà wá táwọn tiẹ̀ wá lé sí làwọn wá di pé àtẹ́bí gangan ni omi wà àwọn wá di gbogbo ẹjọ́ mi lórí àlìkẹ̀jú wí tọ́ mùdírù wa ní ọ̀rọ̀ rẹ̀ kẹwọ́ tí ẹ̀kan bá ń ṣàdúrà rẹ̀ àdúrà tí ò lè gbà ni aláwọn sọ kídìrù pé ńgbà tó lẹ́yìn mẹ́lá rẹ̀ kan sàárè kan wá sọ pé àwọn ti dáríjì pé ìyẹn olùjẹ́ ọkọ̀ tó ó túnmọ̀ sí pé ẹ̀mí yóò lé ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àforíjì tọ́lá ara kí ni jésù ń bọ̀ wá sí ara tí ń bọ̀ wá sí inú gbogbo owó àwọn àdáwà àti ìbàgùdọ́ jésù ń bọ̀ wá ká gbogbo ẹ̀kún lẹ̀ irú tẹ́ dìmú tẹ́ ló dàbí ká mọ̀ jésù ó palẹ̀ àmẹ́nu wa fẹ́ pè láká yìí kan pé ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ sì máa ṣe ẹ máa dẹ́ torí àlùkí àmọ́ yín láti torí inú sàárè yín tọ̀ tẹ́yìn bá lè padà wá máa wí ilé ní pín àlìgànmọ́ wí ojú bú kan lẹ́bí wò ìgbà yìí tó lísìn sí ilẹ̀ tó wá rí pé òróró bẹ́ẹ̀ ẹ ṣe máa rò náà pé àwọn ọ̀rọ̀ tẹ́ ti sọ palẹ̀ tẹ́mú jẹ́ padà ń tọrọ àforíjì yìí náà ó mà ní jẹ́ pé ń tẹ́ ń dìmú nípa àlìkè túwí náà fún ìpàlà mọ́rí fún iná nù ó lè jẹ́ pé jọ́ tẹ bá padà gbọ́rọ̀ kètúwí náà yóò padà sí kíni yóò padà sí kíni pé ah, mo kàn ń wò pálágbá kò ní kètúwí ni àṣíyàn dáadáa ni àwọn ọmọ bí àmọ́ ẹni ọmọ ní yóò kọ́ra òsì tó tẹ̀lé pẹ̀lú àrẹ àjàlì kètúwí tó dáwọ̀ ọmọ tó ṣẹlẹ̀ àmọ́ làákà ìkan làwọn yọ fún yìí torí ọ̀rọ̀ àlìjẹmọ́wí náà ẹmọ́ bẹ́ẹ̀ ti mú ìhun náà tó le tó le kókókó bí ojú ẹja o lẹ padà ń sọ pẹ́yìn náà wá rí pé ah, àṣebá ilẹ̀ ti rò tẹ́lẹ̀ àṣebá ìlò ni èyí tẹ mú tẹ mú yìí náà tẹ ń rò pin tẹ dìímù gangan ni bóyá jọ tẹ bá fàyè kẹ jòkó lẹ ẹ sòrí hakùrà ìhàn kí mo fẹ́ fi lè mú jáde fún pé tẹ bá ti wá ro làákà ìdààmú wáyé ẹ wá gbà bẹ́ẹ̀ pé àwọn tẹ wá ń torí wọn da gbogbo ọ̀rọ̀ ọ̀rú náà tárìí ẹ̀wọ̀n torí alìkẹ̀túwí ẹ̀ ń torí sheikh sauban ẹ̀ ń torí sheikh ibrahim ẹlẹ́à ẹ̀ ń torí aláró ẹ̀wọ̀n torí gbogbo wọn ẹ̀wọ̀n da gbogbo nǹkan rú ẹ̀wọ̀n da gbogbo nǹkan rú kí ló dé kí ni kí ni kí ni kí ló kí ló ń gbé kí ló ń gbé kí ni nǹkan náà ẹ̀wọ̀n àwọn muhawiya àwọn tó kà wá nu o tẹ́lẹ̀ gbogbo àwọn tẹ́ ń bá fà yìí bájárù mísù náà bájárù mísù ọ̀là àwọn sọ̀hábà náà àbáwọn yìí wọn àwọn ẹni tó yẹ pé àjọ wà lásìkò yìí ni wọn náà lè fírì ní gbogbo ẹ̀sùn èèyàn ni wọn abọ́dẹ̀ sí gbogbo ẹ̀yẹ ẹ̀sùn ni abadan tí ó jẹ́ bájọ́ ń fà ẹ́ kó bọ́ta ní ta tó ń fà rí ẹ̀yìn ẹ̀wọ́n ti ìjà tí ń rojọ́ pẹ̀fẹ́sọ alárùn ọ̀hún lánàá náà tẹ rújọ́ rẹ̀ rújọ́ rẹ̀ rújọ́ rẹ̀ rújọ́ rẹ̀ rújọ́ rẹ̀ ẹ tún wá padà tì í débi Muawiya tì í débi àwọn kí ló dé gan kí ló dé gan kí ló dé gan tí wọ́n sọ fún pé Muawiya jábúrò ya dọ́sọ alárùn ni àbújábúrò bàbá wọn àbọ́sọ fún pé àbúrò rẹ̀ rá ó jẹ́ òní bàbá tó bí ṣèkì náà lẹ́hà ni àbọ́níṣèkì òní ṣèkì bàbá mi ṣe bí ọmọ bàbá yín ni tí wọ́n sọ pé Imam Bukhari ló bí wọn ni pé wá pé pé ìrìjà náà àbọ̀ olórí kan nù ìrìjà náà wà àbábò fi kọ́mọ́ fàkà ánàní sàbàbàtò mọ́tánádìmí fàkà ánàní sàbàbàtò mọ́tánádìmí ìrìjà náà. وأنا المعذب فيكم وأنا المعذب فكأنني سبابة المتندم فكأنني سبابة المتندم غيري جنا وأنا المعذب فيكم فكأنني سبابة المتندم أبا غيري جنا أطول نيوسي èmi kọ́ mo ṣe èmi kọ́ mo dáná. wàdàlú mọ́ àzàbò bí kọ́mọ́ èmi lẹ́ wá ń fìyà jẹ èmi lẹ́ ń nà. nani sábàbàtọ́ mọ́tànà dìmí bàtà nani sábàbàtọ́ àbá ni ẹ sì wá sọ mí di ìka ẹni tí ń kábàámọ̀ ṣe é pé ẹni bá ń kábàámọ̀ ìka rẹ̀ níjìyà tó ẹni náà ṣe àbí ẹ̀kọ́ ṣe é pé ìka tẹ̀ ń jẹ eyín mọ́ yìí ṣé ìka yìí ló tẹ̀ ìka kọ́ ló tàgbákò ìka kọ́ ló jẹ́ sórí ibú àmọ́ ìka ní jìyà àbá rẹ̀ wá sọ̀rọ̀ tèmi náà díbẹ̀. jana pa àná àbábò bí omi tí ń mu lọ́wọ́ yìí front camera ní tún lè lónìí yóò mọ̀ dàbí ọwọ́ òsì front camera mú lò lé ní òṣẹ́ gbọ́ torí àwọn èèyàn kan máa ń dààmú lórí ẹ̀ abisọ bẹ́ẹ̀ ọya abisọ ọ̀tọ̀ yìí ti ẹ̀mọ̀ pé rí dáná tó ọ̀rẹ́ ẹnẹ́ni sábà tó lè mú tànà bí kí ló kàbù rí láti ọ̀rọ̀ Dr. Alaro kí ló kàn Muawiya níbi ọ̀rọ̀ iṣẹ́ kìmìlá kí ló kàn eh, Abu Hurairah níbi ọ̀rọ̀ àlìkẹ́túwí ẹ àlìkèjú yẹ ó bẹ balẹ̀ bàbá wa jẹ́ ó bẹ ó bẹ balẹ̀ bàbá yín jẹ́ ẹ máa bú àlìkèjú yẹ àti kókún kúbà àlìkèjú wì tọ̀ka àlìkèjú náà sì máa wò náà tó bá pẹ́ òun náà bá lè di jára rẹ̀ àbí ẹ̀kọ́ ni ẹ tọ́yìn àtàlìkèjú yẹ ẹjọ́ máa fa ẹ bá yàn kéé ṣéèkì máa lẹ́dẹ́ bá já ẹ bá ìmúránù dáhùn kéé ìmúránù lẹ́yìn àbí ẹ̀kọ́ ni ẹ máa pariwo rẹ̀ ìmúránù olóbi bú ni ó ìmúránù ó tàgbákò ìmúránù ó sòfò á mọ̀ pé kódà àdìgbà àwọn ẹgbẹ́ àti ìmúra ẹ̀yìn náà ṣé ẹ̀ẹ́dẹ̀kan dọ̀bálẹ̀ fún ká mọ̀ pé ọ̀rọ̀ ó lọ àbí ẹ̀kọ́ á ní mọ̀ pé ìwọ̀n ẹ̀ tẹ́ ń àmọ́ ìwà ọmọ tó ní àwọn yìí wọ́n máa pariwo àbúrò rẹ̀ káàkiri àwọn aláyẹ̀ ẹ̀rẹ́ níbi lọ ẹni tí ẹni tí ẹni tọ́rọ̀ kàn yóò jáde ẹni tọ́rọ̀ gbogbo àwọn jẹ́rìí sáà ń darúkọ yìí kò sí ìtawà ní àlápọ̀ kankan sọ pẹ̀lú nu wọn gbogbo ọlọ́dẹ̀ ń pa báwọn yẹn yẹn ẹni torí pé fẹ́ gba ẹni torí pé alárò kan lọ ló wà máa wọn ìzárọ̀ ẹ̀gùn àwọn ọmọ tó ń bẹ́ jáde òun ẹ̀yìn tí ń bẹ́ jáde òun fẹ́ gba sí lọ́dọ̀ ìzárọ̀ dání ẹ so kí wọ́n lè sọ déwà rògbé àwọn àwọn èèyàn tó díẹ̀ tán jáde nu ẹ wá kó gba àwọn èèyàn wá kó wọn sábẹ́ ẹni ọ̀hún ẹ wá nígbà náà ogun ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo bá wọn ta kí ní wìzárọ̀ wìzárọ̀ kan ìyẹn kí wìzárà náà mo fi jẹ́ wìzárà ẹ rabita ẹ mà pé kéwù náà inú inú ó sì máa ń rùn yàn ní ibi báyìí ti lajú dẹ ayé ti lajú kọjá gbọ́n lẹ́bù báyìí torí ọ̀rọ̀ ti dé yìí kò sí kiri kankan mọ́ kò sí kiri kankan mọ́ ẹ kò wulẹ̀ nídìí mọ́ ẹ ti sọ́ di pé ó kìkadọ̀ mọ́ ọlọ́pàá sàtànù ọlọ́pàá gbogbo aborí tó ọjọ́ mọ́ tí wọ́n rí gbogbo àwọn ẹ̀ta dárúkọ ẹ̀yìn mùdíwù bájà intention package èdè ọ̀rọ̀ recently ni ó recently ọ̀rọ̀ ọjọ́ sátọ̀dẹ̀ tó lọ lẹ́yìn tó lọ yìí bíjẹ̀ wá bíjẹ̀ lónìí ó mọ̀ jẹ́wà ó ná sọ ilé yìí wọ́n á tún sọ ilé pé àwọn kò ní kò sí kéèyàn kankan parí ẹ̀ ní kódà ẹni bá ń ṣàdúrà pé kó parí àdúrà tí ò ní gbà kí èyí ò náà kó sì fi rẹ̀ àwọn for your information tíra tí ọmọ bàbá wọn ti kọ Dr. Abdulbasi ti ń bẹ lọ́dọ̀ tiwa ìjọ hatun kìíní kan ó tún kéde sí láìbírì lónìí ó ń bẹ ìbá fihàn àwọn èèyàn tó kó tó kọ́ bẹ̀ gbogbo ẹ̀ lámọ̀ tó àwọn òsì kẹ́yìn kọ tí padà kẹ́ dìfẹ́ǹdì ara yín gbogbo tó ṣe lójú ayé bàbá gbogbo ẹ̀ náà kọ́ bẹ̀ gbogbo àwọn lẹ́tà kan gbogbo lẹ́tà apọ́lọ́dì jẹ́yìn náà kọ́ gbogbo ẹ̀ lárí náà àká ẹ̀yin òsì tí kọ́ mí àti ìwò mọ kí ni ó tù wáyì yìí tá a sì gbọ́hùn láṣọ ọkọ̀ dìmú náà <laughs> àbí ẹ̀kọ́ ni ẹ̀yin láṣọ ọwọ́ dìmú náà tí nínú àdìsá àbá àmọ́ gbígbà ní kíní kan wà sọ́ọ́lì wùlẹ̀ àti bárì so lè ti bárì àwọn ògbé àwọn ìtàbà tá ibà rí mi tó tó àwọn ìtàbà ilé ní ṣáìdù fún àwọn àríwù fún ó parí nu ó parí but ẹ má lọ bí ọ̀rọ̀ Bukhari ìròyìn ọ̀kan yìí ẹ má torí àwọn èyí máa lọ tó lẹ́ sọ́nù ọ̀rọ̀ yìí tẹ̀sírí òní ẹni òwúrẹ̀ máa ń bá kọ́sì ọ̀rọ̀ yìí nígbà mo gbọ́ sẹ́wọ̀n ní ah, ọ̀rọ̀ ìgbọ̀rẹ̀ ní èjì mo tó gbọ́ sẹ́wọ̀n lánàá ìgbà yìí ah, gbọ́ sẹ́wọ̀n tó gbọ́ àwọn gbòkè ìgbà àánú bí ẹ bá ti mọ àlẹ́ ìta sọ́bọ̀ ibi kọ́ níbi nínú àwọn kó mo sọ́bọ̀ àlẹ́ ìta ẹ wá nítorí àwọn èyí wọn lórí aláró ẹ̀yin wá wò pé gbogbo àsọ́hùn kìíní kan àsọ́hùn náà ẹ̀yin wá wò pé ẹ̀yin wá bẹ iṣẹ́ lórí àsọ́hùn náà lẹ́bi wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀yọ àwọn àwọn sọ̀hádà lẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alayhi wa so gbogbo orú nǹkan báwọn kò sáàyè rẹ̀ so afẹ́fẹ́ ti fẹ́ àti nífòrò adìẹ so ẹ̀rọ tàlìkẹ́ tú wínú ọ̀rọ̀ ṣe tàwọn báàmì tó ti jábúrò yín náà ẹ má rò pé yíhun ló gbé sálàfíyàwó Nàìjíríà àwọn èèyàn ti ń gbọ́ súnà yìí ṣe tàbá lò tí ìgbé padà àwọn èèyàn ti ti ń pèpè sí súnà ní nàìjíríà wọ́n ti ń pè ní sàlàfíà ṣe tàbá lò tí ìgbé ẹ wá lọ́dọ̀ àwọn sàlàfí yóò gbẹ pé ǹjẹ́ tẹ́ẹ̀tì ẹ̀ lè gba ṣe tàbá lò ní sàlàfí ẹ kàn ara yín lè mọ̀ ní ẹni táwọn ago ògbà sàlàfí àwọn ago èèyàn pera wọn sàlàfí àbámọ́ ọ̀rọ̀ ní dàbí ọ̀rọ̀ kan náà àwọn àlùfáà àwọn àlùfáà yẹn náà lè kọ́ àdùn ọ̀rọ̀ àbí wọn ní kí ẹ̀ ọ̀kan ń pè nílẹ̀ náà ni àwọn ìkọ́ àrùn ìgbọ̀rọ̀ láàrin wọn kán tẹ́wọ́ gbà mí wọn ní kàbí kára wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń sọ yìí náà ẹ bí ó fẹ́ rí sálábí rà ó sọ mi ẹ kíkì sọ mi pé ẹ kà ń pè mí sálábí ni o asalabi yóò náà láàyè kọbalú náà ni asalabi yóò láàyè kọbalú náà ni sálábí yẹn so kí lè wọn kóra yín kò kan sí sọ̀báàlì kò kàn wọ́n rárá wọ́n ṣe ti wọn àwọn sàràfí yóò ṣe ti wọn tẹ bá rí táwọn náà wá ń fi rùgbọ́n lẹ̀ ìyàwó wọn lù ẹ̀ ọlọ́run ni ó yé wọn nu ìyí tó yé kálukú náà ní ṣe tòtọ́ ọba ní wọ́n gbọ́ yóò yé ṣe àti rí ọlá pé àwọn tọkàn wà nàìjíríà ní ilẹ̀ yorùbá ní kíni ìdí báyìí ṣe láwọn ń sún fílà àwọn kíni kan bẹ tá a máa ń jà sí ilẹ̀ yorùbá pẹ̀lú àwọn arábí gbogbo ojú mùdírù mú kankan kankan yìí ṣe láwọn oníbi bí àta aláìwọ̀n ayéhàn ìjà sílú ẹ̀ ilẹ̀ haúsá tó sínú ìjà sẹ́ni ogbó ṣòkòtò yẹn lókè òǹkọ́lá tó yá lùsùn náà ẹ lọ gbọ́ fáàkì lẹ́yìn ṣòkòtò lókè kọ́ làpẹẹrẹ ó kọ́ lórí já lùsùn náà ẹwọ́n rùgbọ̀n yìí irùngbọ̀n kọ́ lábí máa lùsùn náà yíyí òye inú ọmọ yíbò kọ́ aláwọ̀ tó ń ṣe ẹ̀sìn Islam onísúfí wọ́n ń fi irùngbọ̀n lẹ̀ báyìí lórúkọ kọ́ tẹ̀sí ṣe Islam wọ́n tún gbà pé wájìbù ni onísúfí tó gbà pé tọ́ ọ̀bá fi irùngbọ̀n lẹ̀ ọ̀wọ̀ iná ó wà ọ̀wọ̀ iná onísúfí sóbí gidi tó dẹ̀ pé ọ̀ọ́ ètà lùsùn náà débi pé ẹ lọ kájí làwọn tó àwọn àfọ̀ oṣù náà wọ́n ń fi irun gan nílẹ̀ ṣòkòtò wọn sún sí èyí lókè láwọn ìlú tó ti tán gbọ́ nǹkan yé ìyìn bẹ́ẹ̀ dákọ̀ wọn ní ìjọ jẹ́ mú ti nàìjíríà ní sọ́ọ̀lù ṣe ní ẹlọ́wọ́ tó àwọn yìí àwọn àjẹmọ́lẹ́dá tó ń bára wa pọ̀ láàrin jẹ́ ṣó ń tíyàn sí ń jálù fún náà kìí ṣe kí ni jẹ́mọ́ kìí ṣe rú gbọ́n ẹlọ́mọ ẹlọ́gbọ́ yé ẹlọ́gbọ́ ẹ̀yẹ tí ò bá mọ̀ lé ní kódà kìí ṣe tàbí mẹ́rin lálùsùn náà ní mọ́kúnlẹ̀ <laughs> ẹ̀túgbọ́ òtútù rúrùn kìí ṣe tàbí mẹ́rin lálùsùn náà ó ní bẹ́ kí ni jẹ́mọ́ so kẹ́ni mọ̀ pé ẹ̀ tí ìmọ̀ tẹ́ǹtẹ̀ ní súnmọ̀ tàgbé wa wà láti eyé yín àwọn mọ̀sáìlú tẹ́ ní ìjọba ìmọ̀sáìlú parí ìyà àtẹ́ ìbá mọ̀ títà ló fà yìí kéde tòkòtò yẹn lókè tòkòtò yẹn lọlẹ̀ láti àti àwọn àdẹ́tò lókè àárín yóò àdà sàlàfí yorùbá ẹ̀ sàlàfí yorùbá yìí lòkòtò lòkòtò bó a yìí rògbọ̀n yìí rògbọ̀n ni ó dàbí ẹni tí ń kírun náà ni bí yẹn bá ń kírun àárọ̀ láwọn ibi tó dì mú tó ìyàn pé yájẹ̀ mọ̀ yé o so ìbá ìsọ́bá nípa àwọn alùsùn náà àtàwọn àṣáírò àtàwọn bíbí àtàwọn àwọn òtẹ́sílà àwọn tó ń fa nǹkan ẹ mọ́rùn pọ́lọ̀ ṣùkùtù náà mọ́ tó ń fa àwọn òtẹ́sílà àtàwọn àṣáírò àtàwọn alùsùn náà àtàwọn mọ̀tòlùbíyà tẹ́rọ pé ṣùkùtù lókè olókè inú gbọ́n ìyí nǹkan tó ń fa ọ̀rọ̀ akídà gidi ni èmi sì ti ráwọn kan nú wọn nínú àwọn mọ̀rá kídà wọ́n ti ń gbórí jáde ń birú àwọn tó jẹ́ àyínlò wọ́n bá ti rí ipò olóyè dáadáa ó gbẹ náà lè ṣe lọ wọ́n ti fẹ́ mọ gbé fi stylishly gbé àṣà àríyá wọlé fáìlì àṣà àríyá làwọn àfáàlẹ̀ Yorùbá náà kọ́kọ́ polówó àmọ́ akọ́ra ní pé àṣà àríyá yìí wọ́n dùn gbádànù ẹsẹ̀kẹsẹ̀ àwọn yẹn ti ń gbọ́ nǹkan míye báyìí wọn kò làyàn lóògùn bàtẹ́ bá ti fẹ́ gbé wá pẹ̀lú agbára ìgbà náà ni ó tóbi tágbára ni ó fi takú ẹ̀ kódà ìgbà yẹn tọ́rọ̀ bá di irú ibẹ̀ yẹn tán àwọn ẹlòmíì tẹ́rí dáhùn táwọn gba àwọn àwàmù kò ní yé wọn mọ́ wọn ò pé àkíní tó tún wọn padà ń fà tó ń pín yóò alùsúnà fún bíbí àjọ ń fà gangan ó kọjá irun ìgbà fi ṣòkòtò ẹ wá torí pé ṣé ìtàn ọba nùwá ní irùngbọ̀n ẹ torí pé ìyàwó rẹ̀ jẹ́ lẹ́ha ẹ torí pé ìmọ̀ bí wọ́n ṣe ìsìláàbà mọ́ fàlọ́ wà tó wọ́n kékeré usul alùsúnà wà usul bí àbá ẹni tí kálẹ́fà usul alùsúnà ó kúrò lára wọn náà yóò ti bá di mùsùlùmí kò tí kèfèrí wà ń lọ èyí ṣùgbọ́n ẹ̀dùnmọ́ náà kàfàrà èèyàn nígbà kan nǹkan bá mi sọ́bà ọba ní àárín ah, kàfàrà àwọn èèyàn ah ń ṣe jòkóta wáyé lọ níbẹ̀ ni lọ́nà òun ni ẹ̀ torí pé sọ pé kẹ́ni ẹ̀ kan mọ̀ ṣe kíní báyìí ah kán bá náà ṣe kàn yẹn kọ́ náà sọ pé wọ́n kàfàrà àwọn èèyàn túnbọ̀ wọ́n kàfàrà so èyí nu àwọn fi ilé ìṣàlà ẹ̀yìn èèyàn ẹ̀dàkùnjọ mọ́ àwọn ẹni tí kò dírù ní problem pẹ̀lú lélẹ̀ bákan náà Professor Alaro nínú ẹ̀tọ́ ní problem pẹ̀lú náà ẹ rí i pé ariwo rẹ̀ náà ń pa báyìí ọ̀sẹ̀ tó lọ lọ́hùn <laughs> mùdírù máa ń pààyàn lẹ́nu gan àlà eléyìí parí mùdírù sẹ́fẹ̀ yìí tó parí mùdírù alárùwò tí yóò mọ nkẹ́kẹ́ yóò lè tú akúdọ̀ rí àṣìmọ́rí àdìgàtẹ́ tó lè tú akúdọ̀ rí ẹ pè yẹn ní pọfẹ́sọ̀ kò lè tú ọdún wo sọdún wo akúdọ̀ rí èwo ń bẹ̀. mo wá ní jẹ́ ẹ àmọ̀ yẹn ti akọ́ lókè mi ò torí ẹ bú ẹni ní èyí wọ́n kẹ́ tó láwa ti rí àwọn tẹ́tẹ́ ni omi ṣe níta gba ó lọ sí fáyìn gbogbo tẹ̀wé tẹ́yìn onílù ẹ̀gàn tá a mọ̀ atúbọ̀ sí wọ́n sáwọn tẹ́ni mi ti kọ́ lákòtò ní àsìkò ìjẹ́wé ọlọ́run lọ́mọ iye wọn ẹni tẹ́ sọ yìí ṣe alukọ̀ sùlù fìkì ẹgbẹ́ pé ayé tí ra àbúrò kàláàbù lólu èdè lárúbáwá náà ti ń kọ́ yẹn ẹ̀yìn òní alukọ̀ tẹ́ni kọ́ lárúbáwá náà ní oṣù ọ̀fun ni mùdírò ní tó bá ìdàbí rọ ní kọ́ òkè mọ́ ṣe fún àwọn ọmọ jùmọ̀ kí ẹ̀sìn mẹ́wò pépà ẹ má fi lárúbáwá sọ̀rọ̀ mẹ́ ẹ́ àfà kó ṣẹlẹ̀ tó bá dàbí rọ Floyd Abure tún challenge pé kind of lágbá ṣe debate. Àbíká train àtẹ̀yìn irúlẹ̀ kẹjọ mọ́tò lágbá. Ẹni tẹ̀ ń sọnu, bọ́ ẹni kọ́ lèmi bí a sọ̀rọ̀ ń pa ẹ̀ lórí personality ni ó kàn wá. Iyin tó bá sùn mọ́ personality yẹn. Ó ni ẹ ṣe torí owó tó gbàdọ̀ Sauban ni Sauban ni wọn mò ń gbó lọ́wọ́ ìwọ́n tó ká ayé amara rí ni. Ìyìn ní nọ́mbà wọn lọ́wọ́ ní nọ́mbà náà àpẹẹrẹ wa rí. Tọ́ bá rán òyìn gan orí ibi tí wọ́n ti mọ̀ mí rè kí wá ní ẹni sọ pé wọ́n ń gbowó lọ́n gbọ́n pera wọn wọ́n ń ṣe mítìnì ìdákọ́ńkọ́ ẹ yóò yẹn ta ni. sọ àwọn wájú ìfẹ́ ìjẹ́ níbọ̀dì bọ̀t ọ̀rọ̀ tó bá ti rẹ́ torí ẹ̀ máa fi gbọ́n ọ̀sán ábà àwọn ọmọ yẹn náà ẹ̀yìn jẹ́ wá ní sọ pálárò mọ́ akúdọ̀ yìí ẹni kò fẹsẹ̀ alárò kò mọ́ akúdọ̀ yìí àti àti wọn èmi jẹ́ agbẹ́ ilé ìṣojú oṣù wọn ìjọ èmi tí wọ́n gbọ́ àlárò èmi ò ní kó sì kéwù turi èmi ni o fàlàyé tàlàyé fún màdìlá kéwù làwùyò kéwù lẹ́tú èèyàn ni wọ́n kódà ní mistake ní tára gan tún wò pé ah doctor ẹ bá wo bí dáadáa ayé ẹ̀kọ́ ni èèyàn ni wọ́n. so but kí kí wá sọ̀rọ̀ ẹ̀dẹ́ tú kọ́là tí ó sọ àyè ilẹ̀ mọ́ nínú ẹ̀ lọ́dọ̀ yìí náà ẹ̀dá ilẹ̀ tú ìtajà rọ̀ síjà mọ́dà tó di wàhálà táwọn sọ wípé ìtajà rẹ̀ ẹ wá jẹ́ sọ ìṣó ìtajà rẹ̀ mo máa ń sọ wọn á fi fẹ́ dórí lórí dáadáa ìtajà rọ̀ nígbà mùdírò kọ̀ọ̀kan tu láyé ó túbọ̀ sí ìrìnà sọ mùdírò ẹ̀fàyàmúrò náà àtẹ́jìrì kó ní túbọ̀ sí ìrìn rẹ̀ Eh, túbọ́tìn bẹ́ẹ̀ túbọ́tìn rẹ̀ mòdìrú tó sí ìgbà rúdúdú pọ̀ ló wá di pé ìtazara ẹgbẹ́ à ah, wọ́n ní mi ò gbọ́ lárúbáwá à ah, wọ́n ní ìtazara wọ́n ní ah, ìtazara ok ok ok jàmádà ló ń jẹ́ àìmọ̀kan gidi ìtún alájà àìmọ̀kan àbòsí tó ní májẹ̀sí ṣe ìtúlẹ̀ ẹja akọ́kọ́ mú dìde atú ìta dára síta ẹ ká ní sọ àtún atún pé lèmi náà ẹ gbọ́n gbọ́ ẹ mọ̀ wo. Hazara tó ń jẹ bẹ́ẹ̀ ẹnìkan ní mi ò gbọ́n lárúbá àyè mọ̀ ní ọ̀fẹ́ ah, ìtazara jàmátà ló ń jẹ bẹ́ẹ̀. ẹnìkan ní mi ò gbọ́n lárúbá òkè ìtazara kí wọ́n ló jẹ bẹ́ẹ̀ jàmátà ẹ mọ tó bí jàmátà àbòsí tó ní màjẹ̀sìn ṣe nìyẹn ó gbọ́ challenge mi yé ń jó àkọ́kọ́ ló ń bẹ́ lọ yí sí ọ̀rọ̀ wájú ìlú ìdìbò kò sí lọ́ńbẹ̀ náà àfihànjú ẹ̀ ó lè tún bọ́ta padà ọ̀dọ́ náà máa dárúkọ ohun tó ti dákọ̀ rẹ̀ ó lè tún bọ́ta padà tó alábòsí ni ọ̀rẹ́gẹ́ kò ní gbórí jáde bọ́lájọ náà torí pé in tó padà ṣe ìtìrọ́fù ńgbà tán fún mọ́rùn tán tó ṣe ìtìrọ́fù ni ó fi yẹ̀yẹ́ mùdírù ni lẹ́yìn pé mọ̀kánà táwọn ọjọ́ <laughs> lọ́bẹ̀ àbójútó wá ṣe rè mo wá ṣe tẹ̀kìrí ju ìtajà àwùjọ náà gbogbo ẹni bá lọ wù ẹ lọ wórí dáwà link atebukitu àbí atebukitu àtẹ̀síkítù àbí àtẹ̀síkítù ni ṣìwárùn háàdì ma ìwárùn háàdì unháàdì máa mudiril markaz wọ́n dàbí tọ́pìkì ẹ̀rọ gbàgbà mi ẹ lọ wo kí ló bí ìtazarọ̀ tí mo sọ. ìyìn sọ pé kán wá èèyàn ń bi ọ̀rọ̀ pé ẹ̀ kán wá sọ̀rọ̀ tẹ̀kírí ju ìdìgọ́mu ó wá ń parọ́ ó wá ń pa irọ́ sì mọ nǹkan tí mo mo ló fi ga sí rẹ̀ èyí wàá kú túfà bí àmì ìdápadà wà báyìí tẹ́yìn láti lè yóò kẹ́rẹ́ mọ́ sọ pé nìkan ò mọ ṣé ó tú táwa sì mọ̀ kẹ́ni onímọ̀ tú àwọn àgbàfẹ́ àwọn ní tí wọ́n túbà bí àmì ìgbé wa ní ìjẹ̀bi yóò wá òfin gbogbo wọn tọ́lá látọ̀lẹ́ ìlú tó bá ń gbọ́ tí mo fẹ́ sọ ìkọlọ wo tí mo sọ ẹni bá ní bíkíra ìlórí fóònù tí bá ti mú analysis yìí wá lọ rí wòye ní òsì ìrìn jẹ́ sílé tó so ìní gbé bọ́dùwà ìrìn sílé tó lè ní ìrìn gbé bọ́dùwà. ìtazarọ̀ tí mo dìbò ààrẹ ìsìjà mọ́dà mùdírù ò mọ dictionary wò ni kí mo pè jọmọ dictionary ẹ̀hàn kí n tó kéré jù númọ̀ nu tẹ́gbẹ́ ẹ̀yin aláró ò máa kúdọ̀ ní tú ẹ̀rẹ́ ìmú ayé ẹ̀kọ́ but ó rí ìtazara yẹn lẹ́fí bù mọ́ Bukhari àbí èmi máa wá sọ pé ìyẹn ò mọ́ wò mo ti defend tí mo ti challenge wọn jọ náà so dáyìí bá ti ń dọ̀rọ̀ ìyẹn ó dé tó ó dè náà ìtẹ́ nínú kéwú tí fẹ́ wo dictionary àfi kẹ́ ẹ yọ gbogbo ìdàwá ìdùbẹ̀kú kẹ wá dá padà sí asùn rẹ̀ tó jẹ́ mujarrad asùn rẹ̀ tó jẹ́ mujarrad méjì tó láti nìkan ni asùn rùbáyì náà máa ń jẹ́ asùn mujarrad méjì ni al-mujarrad thulath wal-mujarrad ar-ruba'i ó yẹ báyìí tọ àwọn khaltu táwọn an-nashi'un náà tó láti lè mọ̀ sínú oye asùlù nǹkan ìpè mujarrad kéjì ká sọ pé thulathi asùlù gbogbo fìlì èsì thulathi yìí tó jẹ́ thulathi ìbẹ̀ ló yẹ kí ni o rùbáyì ń bẹ asùn méjì tó sì wà náà mùjáládù méjì tó pín náà sí ó yẹ bá rí àbí òye ṣèyí náà mùjáládù kò jẹ́kù mọ́ sí rí ó yẹ àbí òye gèéjì jẹ́ tùnà yìí náà fìdí èdè ẹjẹ́ tùnà yìí ó yẹ báwọn tọ́ káwá lọ bí a ń lọ pé àwọn àwa àmùlà ń bá sọ ká mọ̀ gbé wọn lọ ẹnu tó dènà àbá yìí ló fẹ́ dá wàhálà nílẹ̀ ìtázàrọ̀ mùdírù wa fẹ́ yọ àwọn zàwa id àwọn aráàfin tó lékún mẹ́wọ́n fẹ́ yọ kú mùdírù wa yọ alifu tó wà ń bẹ̀ kú wọ́n á rí pé táyẹ̀ náà tún wà mọ̀dọ́ àfọ̀ ẹni pé mo ṣe adádùn mẹ́wọ̀n ẹni lo ìpìlẹ̀ àwọn oníṣọ́rùfù mọ̀tò wà fún ló jẹ́ mẹ́ àwọn wá yọ káàkan náà kú kí ló wá kú lẹ̀ òkúta zero àbí òkúta àzá àti yìí ọ̀rọ̀ mùdírù wa lọ wá tá zero nù pé ẹ lọ gbogbo dictionary ẹni bá tá zero kan tù sí kò ní ìtumọ̀ kankan kò ní wùjúdù wallahu a'lam kò ní kíni o kò ní wùjúdù wallahu tọ ọlọ́run ló mọ bó ti wá dàrú bí mùdírù fẹ́ lọ gbé wọ kọ́ kọ́dẹ̀ máa ṣe ìtìyàdù lọ́wọ́ ara wọn láì ní padà sí táwọn onímọ̀ sọ pẹ̀lú ara wọn ọmọdé ìtìyàdù ọwọ́ láì padà pé kí wọn gan tó máa jẹ́ nù wa lọ ṣe ara wọn wọ́n wá wá tábìrọ̀ wọn rí wọ́n wá lọ ṣe kọ́lù wọn wọ́n wá lọ ń wá ìgbógbó bá ní sáré wà bí ṣára ìjọba ti ní èmi náà fóònù kan ogbe ogbe àbí ògbé kí ló pé tàríjà jàmájà ni ó kàn kò tún níbi sẹ́gbà sí gan ayé ẹ̀kọ́ ni ayùwà ayùwà ẹ̀rí pé ẹ gbọ́ ó ní pé náà sọ pé ó di gbígbẹ́ jẹ́wọ̀n bẹ́ẹ̀ ó sọ di gbígbẹ wọ́n tún wá ní àbíká sọ pé ó sọ di tí ó di jàmọ́dà nìyẹn so jàmọ́dà lásán ló tún wá wà wọ́n tún wá sọ di jàmọ́dà tí ò tún bẹ́ẹ̀ ó yẹ báyìí nìsín tọ́ ibi tí àìmọ̀kan nì ibi ó parí sínú gbogbo wọn tó bá di tó bá fẹ́ tí àìsàmọ̀ rẹ̀ tó fẹ́ kó dáa nínú wọn tó wá jọmọ kéwú lọ́gbọ́n tí mo sọ yìí tí ò bá bẹ́ẹ̀ so tọ́lá tí mo ti ń pariwo jàmọ́dà nínú ibi tó ti ń pariwo jà mọ́dà yìí tó bì rèé ó dàrú ni lẹ́yìn tí irú eléyìí wá ń dàrú wọn lọ́wọ́ lẹ́wọ́n ń pariwo mọ́ Buhari káàkiri ẹ wá torí pẹ̀lẹ́ balaruda ẹ wá ń sọ àwọn nǹkan mi ẹ wá ń sọ nǹkan. kẹsàn-án tó ń jẹ bẹ́ẹ̀ ẹnìkan ni mi ò mo ní ọ̀tẹ̀ ìsàzàrà jàmọ́dà ló ń jẹ bẹ́ẹ̀. o bá ń ó sọ di tó dì bàbá yorùbá ń sọ àbá tó bá gbẹ̀ ń gbọ́ mi ẹ lọ́ bá ń sẹ́ndì fídíò nǹkan pé mo fẹ́ play rẹ̀ tán torí àwọn ó sọ di jíjẹ àbí kí ni o àbó sọ di tó dì tó tó mú ọdún kó sọ di tó gbẹ ni pé dictionary tán lọ ń wá ìtajarọ̀ ìgbà táwọn èèyàn ti challenge wọn tán lọ tún ní pé ó túbọ̀ sí ni ibi tó ti wá lọ ń wá wọ́n wá wá ọjọ́ ọjọ́ zawaidi kú zawaidi tó ń wọ́ ọ̀hún mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ìlàlú ti ṣẹlẹ̀ ìlànà tó tẹ̀lé yẹn ò yé wọn bẹ̀ yẹn gbogbo ẹnu mọ́bí sọ wọ́n wá lọ lọ ṣe hasibu alifa àti ta méjì lọ́pẹ̀ ní ida ó yà bí òye àwọn wá lọ fi táàzì rọ kalẹ̀ àwọn wá di táàzì rọlẹ̀ wọn wá di táàzì rọnu kéw wọ́n wá lọ lo ìṣàrọ̀ lọ gbé kọ́líbùn màkání ó wá lọ di táàrìzà ó sì lè má jẹ́ kọ́líbùn màkání gan bí èmi kà tún bá wá tẹ̀kìrì ìdùjú òsínlẹ̀ gan ni ẹwà wá gbogbo wa nìtàn wá fíjà mọ́tà fẹ́yìn tán ẹwà bọ́ọ̀tà ẹwà ń bú Buhari ẹwà ń ta ìwọ́n Buhari ní kírímínà aláìkó ṣerú yín wàláhì tàlà tẹ bá ọ̀fẹ́ ní ìṣù pẹ̀lú pọfẹsọ aláró ọ̀hún náà ẹ sọ ta ṣé wọn nífẹ̀ẹ́ ti sọ̀kan tà ń sìn ẹ sì ti ń sọ lájọ ìjọ yìí náà ẹ ń yorùkọ àwọn àbákò nínú Kùránì yẹ́s ẹrújọ yìí náà rí mọ́ Buhari lẹ ẹ wá nítorí yìí wọn máa ń pariwo àsọ̀rù kìnnìkan lẹ́yìn tí wàá lọ tú ìdí Buhari ọ̀hún náà pé sọ yíwù tẹ́ ń sọ gan tẹ́yìn bá tiẹ̀ ká tiẹ̀ lẹ́wọ́ bẹ́ẹ̀ ni o pé á ah, aláró jàǹbá wa o ó sì yọ ọkọ àwọn bàbá wa kú o á ní gbà kẹ wàá mọ rojú ọ̀rẹ́ kẹ mọ kódà ẹ pàrọ̀ àwọn tí ó rí sí pẹ̀lú táwọn náà pé ah, dókítà ah, ẹ̀yin náà ṣe wá yọ ọkọ àwọn bàbá yìí kú o àwọn olùjàlàyé ara wọn kúrò lẹ́jọ́ ìkẹ́ tẹ́lẹ̀ apọ́lọ́jà ẹ má bínú ǹṣẹ́ àrò bẹ́ẹ̀ ni àwádòbí alájìnà tá a kọ́ sí gbé ni wọ́n ti máa ṣàlàyé. anthropos wọ́n ṣe ọ̀rọ̀ ní next man níjẹ̀ nígbà àti ẹ̀tún rogan ó ní ìmáàlù èso ọ̀jẹ́ kẹ́ mú kẹ́kẹ́ bẹ́ẹ̀ tí mu náà ó sì tún lálàyé náà because ebi o mọ àwọn ọmọ bó ti lọ àwọn ọmọ bó ti lọ kárí bẹ́ẹ̀ ti sọ tí pẹ̀fẹ́sọ̀ bá mọ̀ àásọ pé kò dánú tọ ayé ẹ̀kọ́ ni ẹja iṣẹ́ fẹ́ ni tó níṣẹ́ àbí amọ́gbàtà padà wá wò gan ṣé kádàmọ̀ kọ́ ló ní tíra yìí in the first place àwọn ọkọ̀ náà kọ́ ṣe mùrọ́jà alákọ̀ọ́kọ́ in the second place wà nínú èkó èyí sọ ha tàbí ara ara àǹfààní táwa nínú kí ó nù pé yàtọ̀ sọ lárúbá kan tó fẹ́ ní dáàbò sí àwọn ní ìsọ àbí ẹ̀rọ àyẹ̀wò ìsọ ha so ilé náà ìnkiri ìsọ in the second place wọ́n jẹ́ ìṣèbó àbí ẹ̀rọ àwa so ìyẹn níye ṣé kàdámù kọ́ ló ní àwọn ìjẹ̀kọ́ náà ṣe mùrọ́dà ìyá lákọ̀ọ́kọ́ so ìkẹta sì rèé àwọn ìjọba ló gbéṣẹ́ ní fún ìjọba Saudi ó oh, jàmá kò yé jàmá báyìí ìjọba ló gbéṣẹ́ fún wọn ṣèjọba tó gbéṣẹ́ fún wọn ló gbéṣẹ́ fẹ́ nìyí náà tó dẹ́bà ti ẹ̀ sọ̀rọ̀ àwọn tó gbéṣẹ́ fún wọn jà ọkọ́ àwọn yàrá bèé jẹ́ padà yóò kọ wa kú àwọn sì lè fún ilé ti gbà tí bá àdá làkàn gbé fún ìtẹ̀ẹ̀tẹ̀ láti fó kọ ìdí láti tún ẹ̀sùn <laughs> òjá yọ kú ẹ̀sì bàbá ìjọba Saudi jà tẹ bá rí sẹ́ ń ìwọ̀nba náà ni kéèyàn ṣe kíni kéèyàn sọ mọ́ amáwọn nǹkan tí ò bá tún ká sọ ṣe àtẹ̀fẹ́ bá lárújà ìbàjà àwọn àtẹ̀fẹ́ inú alárújà àwọn àtẹ̀fẹ́ pé inú rẹ̀ ń bí nínú òótọ́ tó lè rí kẹ́ mọ́ tẹnu wọn ẹ̀wọ̀n pé pòfẹ́sọ̀ ẹ̀yìn tó yẹ kó wà lẹ́wọ̀n ẹ̀yìn plẹjáríjì ẹ̀yìn tó yẹ pé ẹ̀kọ́ gba pòfẹ́sọ̀ṣìp ọwọ́ ẹ̀ ó ti pẹ́ lọ́gbọ́n tẹnu wọn gba sàtífíkẹ́tì ọwọ́ ẹ̀ tẹ bá gbọ́ àwọn ìní tí mo ṣe lọ́nà ẹ̀ pé wọ́n sọ bọ́ọ̀rọ̀ yẹn náà ó yẹ kó gba sàtífíkẹ́tì ó gbà tó gbà yìí ẹ̀yìn bínú èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ló ṣe ó ń gbọ́ ọmọ bó ti ṣe owó ti bára rẹ̀ báwọn ẹbí ọ̀nà yìí yóò ní àyín gún ọmọ ọlọ́run kẹsì nígbà yìí ni ẹ máa wọn náà ara ara tó tún wà ní ọ̀rọ̀ yìí náà ni wọ́n fẹ́ bá ṣe jùmọ̀ ilé anájà ẹ bàjá ẹ bàbá àjà ẹ bá ìmúra ayé ẹ̀kọ́ ni ẹ bàjá ẹ sì sọ ohun tó bá náà bá ṣe ń tọ́bi tẹ̀wádìí òun náà tó bá yẹ kó apologize kó ṣe kí ni kí ogun wọn apologize fún bẹ́ẹ̀ ọba sì ni apologize àmọ̀ pé ẹjọ́ ń jà ní two fight nìyẹn ìyẹn ò dámọ̀ kankan ẹjọ́ wà ní ẹ̀yin gbogbo yìí sì rẹ̀ àkùrọ̀ ọ̀nù nìyí gbogbo ìjọ sọ̀rọ̀ kí ni gbogbo yìí akùrọ́ọ̀nì so gbogbo kàlámùlà akùrọ́ọ̀nì jìlẹ̀ kò káwá ẹjọ́ ọmọ ìjọba jọ ẹyọ ara yín sí àmọ́ ẹ má débi ẹ̀sìn ẹ má dọ́dọ̀ àwọn bùkárí ẹ má dọ́dọ̀ muhawiya muhawiya ò mọ jésù mìíràn wí muhawiya ò mọ aláró rí muhawiya ò mọ kẹtù wí muhawiya ò mọ sẹ́kṣọ̀n sọ̀rọ̀bán látúrò kọ̀ lẹ́wà mẹ́ muhawiya ò mọ ogun wọn àbúrò rẹ̀ ò mọ̀ wọn gbogbo àwọn yìí àwọn náà má àbúrò rẹ̀ irọ́ àwọn náà mọ Muawiya àwọn náà mọ Imam Bukhari àwọn náà mọ àwọn àfẹ́sìn àwọn náà lọ ń kọ́ hadith àwọn náà sì ń kọ́ níwèé mọ́tán àwọn náà lọ ń kọ́ ṣé máa torí táwọn náà lọ ń kọ́ tó wà sọ ìdàkudà. rèrí غير جناح فيكما سبابة الله ẹni ìka tó bá ṣẹ̀ ní kíni ìlọba mọ́ ń gé tí ṣe kẹ àwọn àfá àtàdá kan tí ó gbọ́n bá ṣẹ̀ yẹn lọ rí báwọn jà ẹ sì sọ tẹ́ ẹ bá ń bínú sí tó bá padà tún wá rí gan sí àwọn ẹnì ìkásẹ̀lẹ̀ ń bá wọn jàjẹ ìsìn bí àwọn bá ti ẹ̀ sọ́pọ́ọ̀tì abẹ́wọ̀ ni tẹ́wàgẹ̀ ń bá wọn dàjẹ̀ sáwọ́ ẹ̀wẹ̀ ẹ̀hẹ́ tó ti dàlù tọ́ àgbẹ̀ kó ṣe bá wọn ọ̀rọ̀ ẹ̀sìn nu mọ ọ̀rọ̀ personal issues ẹ wá gbé wọn ní ọ̀rọ̀ ẹ̀sìn àtúwárí personal issues àtúwárí pé kìí ta ní bẹ̀lẹ̀ nìyí gan èyí ọ̀rọ̀ wo kàn wọ́n bọ̀ táwọn bí káṣùkọ ẹni tí ẹ̀ mọ́ ń sọ̀rọ̀ rẹ̀ nìyí gan aláìsí ẹ̀ mọ́ ń sọ̀rọ̀ rẹ̀ nìyí bọ́yì ìfẹ́ tún máa lọ dìfẹ́ǹdì àwọn èèyàn jù náà torí kí wọ́n dàgbé personalities lábẹ́ mọ́ sọ èmi ti máa sọ kíní kan lórí platform yìí èmi ọ̀rọ̀ ó wájà ọ̀rọ̀ tán bá ti personalize èmi ẹgbẹ́ dákì bọ́ ilé yẹn tí ń dojú ṣẹ̀ríà ẹ̀yọ́ mọ̀ fọ̀rọ̀ àwọn ènìyàn mọ̀ fi tákù bùkárí mọ̀ fi tákù gbogbo àwọn àfà kí ló dé gan a sọ bí pàbúrò ìyá wọn ni àbábúrò bàbá wọn ni wọn àbá bí wọn léra wọn ni àbí ní ẹbí kan náà mẹ́jọ wá ni ìjọba kan yìí ni ẹsọ náà ẹsọ jẹ bájọ ń jà sí buhari ẹjú sọ máa lọ ní muawiya kò sí lógún kankan tí ó wà pín mọ́ríkáàzì àwọn ọmọ muawiya ò sì ní tí wọ́n bá ní àbí àwọn muawiya ni tí wọ́n pa ní wọ́n ní náà ẹ wá ń torí àwọn nìbú àlìmọ́mù Bukhari ẹ ń bú gbogbo àwọn àfa ẹ ń takò gbogbo àwọn àfa ìsìn tàbá tẹ́ bá máa rojọ́ náà ẹ bá rojọ́ ìmọ̀ràn ẹ owó bàtàlá ńlá owó agbádá ẹ fìlà ẹ ó láwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá ń tẹ̀lé káàkiri àti onímọ̀ tẹ̀lé káàkiri àbígbà èmi gan nísìnyí bá lọ́lọ́pàá tí wọ́n tẹ̀lé So ẹ máa wọn tó dé mọ̀rọ̀ ẹ máa sọ̀tà láró náà ẹ wà lọ gba gba pòfẹ́sọ̀ olóhùn gba pòfẹ́sọ̀ èyí lọ́nu ń pa ẹ kìnnìkan kìnnìkan ẹ gba kíni. àwọn tó dé mọ̀rọ̀ ní ọjà òkè lè yí ọ̀rọ̀ hasabu lè kì í sọ̀rọ̀ mọ̀ tó tó bá jọ́rọ̀ mọ̀ ó ní kírun ó ní ẹ bá àwọn ti <laughs> ẹ bá sì tún rí nǹkan kan ṣe àbá kò la yòó sí ìbáná ilé àmà kàtàkà láhùlà èyí wọn jọ kan èyí tó kà wá ó lọ́ra àwọn five class àtọ̀rọ̀ àwọn sọ̀hábì ànábùwà Muhammad sallallahu ọ̀rọ̀ wọn kàn wá àwọn òsì lè gbà kí èsì kí ni kò bẹ̀rù àtẹ́lù wọn fún àwọn ilé yẹn bá wọn jàjà yín kó ní ẹ fà wọn tàbí ànábì lè bá wa ẹ bá wọn jàjà yín ẹ bá kèsì wíjà ẹ̀nà gbogbo ẹ̀ ẹ̀hẹ́ àwọn tó wà sọmọ rẹ̀ ń bá tí wọ́n jẹ́ kò sí tó kàn wá ẹjọ́ mọ̀ fà á ẹ̀ṣẹ́ sàbáàní tọ́nà bá ní ẹbí bẹ́ẹ̀ bá ní ẹjú ẹjọ́ ara ilé mọ̀ ẹ̀hẹ́ ọjọ́ bí ilé kan náà ni n tó yẹ yínú láìpẹ́ ń tẹ́yìn bàbá yín ṣe nù lójú tí ń yẹ múra sí tẹ́ ẹ̀ bá tẹ̀ lé torí pé kó mọ́ kẹsì ẹ̀wò ṣàmọ́tàtù làádá kẹsì ẹ̀gbẹ́ mi dábàá torí gbé mi ẹ̀yin lẹ́mọ̀ kò yẹ èyí wọ̀n kan wá tọ̀ tẹ́ ẹ̀ bá lè ọ̀rọ̀ ṣèkìmílánì tẹ́ bá jọ gbà ni ẹjọ́ sọ ọdún káwọn náà jẹ̀bi káyé táwọn náà rẹ̀ ká àfáà ìmúlẹ̀ ìwọ́n ti láti báyìí ìwà tí ò dá ní àwọn yóò dáwọn lẹ́bi àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yìn àfá. tọ́ aláró tó bá gbà lọ́wọ́ yẹn sọ bí pòfẹ́sọ̀ tó gbà lẹ́bẹ̀rún pé kán gbàkú lọ́wọ́ rẹ̀ padà ẹ sáré rẹ̀ kán gbàkú lọ́wọ́ rẹ̀ àbí wò ni ṣé ìpòlájálẹ̀ rárí rẹ̀ ẹ sá kán gbàkú àmọ́ kò ní bu àwọn tàbí mọ́ pàlá mo lè tọrọ ẹ̀ lọ́wọ́ wọn káàkiri lè fún wa ẹ ló gbé fún kó lè ṣe kí ni kó má bu wọn mọ́ tààmọ́ yìí ń kọ́ lórí ẹjọ́ ẹkẹ́yìn ló dùn ọ ẹjọ́ mọ́ sáyé ọmọ sọgbọ yìí òun ẹjọ́ mọ̀ fún ara yìí nù ayé ẹ̀kọ́ ni but àwọn buhariya ẹ̀ rí mi wọ̀ Abu Hurairah ẹ̀ rí mi gbé wọ̀ alimami Bukhari ẹ̀ rí mi wọ̀ Abu Musa alẹ́ aṣọ àrí dẹ́kun ilé ẹ̀dẹ̀wù rẹ̀ ẹ̀ rí mi wọ̀ amúnídìlá àwọn sàábí ànábí jẹ́ ìrìbù náà fi kí mẹ́lá àrin wọn ẹ̀rí gbígbé wọ̀ kò sí mú náà fi kí lára àwọn sàábí gbogbo àwọn mọ̀sá ìlú eléyìí ẹ̀rí gbígbé wọ̀ jákímẹ́lì tó ní alùkùránì wọn lọ áti ẹ̀ ẹ̀sì gbọ́ ẹ̀sì dákẹ́ sílẹ̀ ẹ̀sọ̀ rẹ̀ ẹ̀yìn àwọn tó ẹgbẹ́ wọn yẹn dúró ẹwà lẹ́dì bẹ́ẹ̀ nìkùránì tó ní àwọn àlìjẹnú ìlú àwọn àlìjẹnú ni wọ́n ti lọ áti àkáǹtì ọlọ́ wọ́n ti wá gbé kùránì wá lọ sí ọkọ̀ ní kálẹ̀wá kí jìbìrì tó mọ̀ sọ kalẹ̀ gbogbo yìí náà ó gbọ́dọ̀ yẹ ẹ̀rí gbígbé wọ̀ àwọn yahudi àti àwọn kèfè àwọn kírísítẹ́nì ṣe kèfèrí àti kíní wíkà tí ó ní ẹ̀ẹ́rí bí gbogbo ọwọ́ ọ̀rọ̀ báwọn ẹ̀ẹ́rí bí gbogbo nílẹ̀ yorùbá yìí o nígbà ẹ̀bá ti ń gbé dé àjàǹbalẹ̀ ni àbí kí ni ọba ìkànlẹ̀ báyìí náà ní ẹsẹ̀kẹsẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ àwa ń sọ̀rọ̀ kéwọ̀ ẹ kọ́ àwọn tó sọ̀rọ̀ àkídà ní àkídà ó díjọ́ òun náà sọ yìí náà ẹ kọ́ àwọn tó sọ̀rọ̀ àkídà lákídà àmọ́ wá gbọ́ tẹ́ wá ń sọ̀rọ̀ bí ẹ̀ka ẹni ọlọ́ọ̀kan ló pè mí láàárọ̀ yìí torí mi ò kára gbọ́ níbẹ̀ wọ̀n ẹni sọ̀rọ̀ wá sílì bí náà àtọ́ ẹni wá sílì bí náà àtọ́ ọmọ kéwu Abul Hasan ilẹ̀ aṣíàrí ni mo sì káwọ́ mọ́ rí mo ní yé yé kéwu ah kéwu mọ̀ sí àgbákò lẹ́yìn báyìí o ọ̀dà kéwu sí àgbákò wá sílì bí náà àtọ́ Abul Hasan mo náà ti jọra wọn alukọ Abul Hasan ló ti kú o yẹ ọmọ tó dàrú alhassanu lè bá sírí abúlé hassanu lè aṣíàrí oh jama alhassanu alhassanu albasiri ajídáni abúlé hassanu tẹ́lá àwọn tí kì ní ìmọ̀ ń dàrú olójú àwọn tí ìmọ̀ òjòkó lára wọn tí mọ̀ bá ti jòkó lára èèyàn àwọn nǹkan tá à ń sọ ìkíni yóò mọ̀ sí yóò mọ̀ dàrú ni alhassanu basori kọ́ àwọn náà mọ́ ń pè báwọn àìmọ́ tí ó tó náà ni oye alhassanu albasri basro ni nisbatan albasra kò ní tó sọ ní pátá mẹ́wọ̀n alhassanu albasri ọ̀dọ́ wọn láti mọ́ta alhassanu albasri kìí sí yàrí tó yé báyìí àfà alhassanu àti abulhassani aláṣà in tó dàrú òjúbà náà lọ wọ́n àwọn òpè jẹ́ ìjẹ́kọ̀ọ́ alákìdá náà <laughs> ọlọ́run dákú apára bí wà àti apára bí gbà níbi máa wí ìkọ́ bá lọ́dá kúmọ́jú bá mi ẹ̀sùn bá ń sàmì àbá àkídà èèyàn máa ń kà ní ìmọ̀sílẹ̀ àmọ́síkí ni a máa ń kọ́ ni ìmọ̀ èfò mọ́yàn ìmọ̀ èsì ṣe ń téèyàn máa ń fi pé mo lè fagídí gbé ìmọ̀ ìwà pé ìmọ̀ ti ṣẹ̀yà ìsìlámù yìí là ń sọ agídí ìmọ̀lólá dín ní ọgbọ́n ògbé ìmọ̀lólá dín ní ọgbọ́n a ò ní jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí kàlẹ́rà lè jẹ́ nàánà ni a ò ní jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí kàlẹ́rà lè jẹ́ nàánà ni. ògbé kàlẹ́rà lè jẹ́ gbọ́ ògbé ẹ̀yìn tí wàá lùsùlọ̀ lẹ́kì ẹ̀ fọwọ́ kàdá ìrántí bá ń kásìkò àwọn amúṣiṣẹ́ ẹ̀ bá so ìdí rẹ̀ jọ̀mọ́ àwọn níjòkó tàná mú kọ́ dímọ̀ ní ayé ẹ̀kọ́ ó dàbí asúnìjì wọlé bá wọn bẹ̀ wọ́n tẹ̀ ẹ̀ wọ́n ti tẹ́ wọ́n yúrì náà rí yúrì ò tí ì délé táwọn ti ẹ̀tẹ́ ọlọ́wọ́n sì ní já tẹ eléyìí náà wàá jẹ́ mú kọ́ dímọ̀ kí mo pé a ti wọ̀ mo gbọ́ pé wọ́n náà mention àwọn ahadith kan náà lánàá ọ̀rọ̀ tó dé bẹ́ẹ̀ a lọ rí gbọ́ níbẹ̀ náà so tó bá tún ti níbi àlàyé a ti kínú a ṣàlàyé ẹ̀ tọ̀ èyí tí ò bá sì yé wa àá wà bá ti bá ti mọ̀ bàbá sì gbẹ̀yìn náà lẹ ráìtì á fi ilẹ̀ kẹ mọ́ ìjẹ bá sì rọ́ǹdì ilẹ̀ àgbà yóò mọ̀ pé kínú ẹ̀ rọ́ǹdì so kò sáyè ẹnìkan sọ kínní kan táwa sọ àsọgbé kò sáyè rẹ̀ mọ́ sọ irú ọ̀ṣẹ́ kára mú sọ lánàá pé ọmọ lárúbá kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìsìn náà kóníkálukú ni kò sọmọ lárúbá nìkan báyìí kóníkálukú ṣe kí ni kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi tọ́wọ́ wa ilẹ̀ yọ o nílẹ̀ Yorùbá yìí nìsín gbogbo ẹni tí ó bá ti dá sọ̀rọ̀ mímọ́ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí a ká mọ gbà pé kánú àwọn àlùfáà ni wọ́n ń pè. náà. wa aleykum salaam wa rahmatulah barakatu hayyakumullah. asanallah yẹn. alhamdulilah sir. آمين آمين جزاكم الله خيرا آمين وفيكم بارك الله bí a bá wo bí bí a bá fẹ́ kí ó ti ó ti kàn yàn láyà tó ní kí a fi sọ̀rọ̀ hmm. wàlá èèyàn fẹ́ èèyàn fẹ́ wù tí etí ò ní fẹ́ gbọ́ wàlá ìbò ṣe jẹ́ kẹ́ni ajé àná ni mò ń gbọ́ bàbá yìí ti gbé pẹ̀lú àwọn yàrá láti gúgú náà wàlá yìí ó pààyàn púpọ̀. Hmm.

ìgbà tó wà ló wá fẹ́ tàwọn yányán ó wá lẹ́ni tí ó jọmọ tí ó fún un òun náà wá sí nílò àfa àti òbédì àti òbédì. sọ ọ́ tún fi ìwé ìdìnnà sí. Ah! wàláyé ó náà ọmọ kí ó wùwẹ̀ ó mọ ọmọ kí àwọn méjì ọmọ kí ó wà kó láti máa ṣàlìyé wá sí ìlú. àbúrò hasan aṣáájú ìgbà tí wọ́n fi kódà gbogbo àwọn ọmọ mẹ́rin ti kó <laughs> ẹ ti ń dá wọn sí ìlú ẹ ti ń kọ́ wọn tó wà wọn. àwọn lágbára àṣà ni wọ́n bèrè ní two fifty àwọn ènìyàn àwọn mí ní two seventy. Hmm. àlàáfà àṣà àlàáfà bàtà nílẹ̀ ní òun ni wọ́n bèrè ní eh, twenty one ó kú ní one ten. Hmm. wọ́n á sì lùbẹ́ ló mọ́jọ́ mọ́jọ́ àwọn àṣà nìyí òun kú ní one three one. tó àwọn àfáà tún lọ bí wáyé. tó kọ́ ló ṣe wá jọra wọn. àwọn mílíọ̀nù fẹ́ẹ́ ti fẹ́ẹ́ ni wọ́n ní gbogbo àwọn ṣì ń pè ní pẹ́ eh, àlàáfà bàtà ìlọ́fẹ́ mí wọ́n tá a máa bí wọ́n ní wípé bóò ni yóò ṣe jẹ́ nígbà tí a sọ wípé ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ abúlhásà abúlhásà àṣàrí òun ni abú abúlhásà àṣàrí òun náà ọmọ ọmọ rẹ̀ ni àlàáfíà bá sọ̀rọ̀ rẹ̀ ṣọmọ ọmọ tó tún àdúgbò máa ti sọ tó tún àdúgbò máa ti sọ nu. Fún àwọn àwọn àpáyìwò tí àwọn tìláwò rí ní àti ipa wọn tó jẹ́ àwọn kéékèèké gan mọ̀ láwọn ọ̀sán yìí. Tó bá wà ní pẹ̀lú ẹni tó pé òun òun máa ń jẹun oko mímọ̀ káàkiri tòun ni. Ẹ ẹ jẹun oko. Ah, ah, Ọlọ́run bá mọ̀ lórí ọ̀rọ̀ kan sọ. Jẹba Jésù Jésù Ọlọ́run bá sọ ilé ẹ̀sọ́ olóore. Kẹ̀rí ìmọ̀ tó yìí náà ń jìbá sínú kan ìgbà tó jìnnà gbọ́ lánàá. Ike àìní ń jẹ kórè. Ah, ẹranko ní máa ń jẹ kófì àbí? <laughs> Àtọ́. Ọgbọ́dọ̀ ní vitamin. Ọgbọ́dọ̀ ní vitamin. Aláwọ̀ Mùsàn, àgbákòdá ṣe mú. Aláì, wọ́n á bú àwọn sọ̀rọ̀ ànábì. Aláì, aláì. Àrífẹ́ tí yóò bá tó nǹkan kan,

ọlọ́run sì ní kílẹ̀ ní nípa olùmọ̀ máa fìjọ́ fún yín dáadáa àmín àmín àmín olùkùn ilẹ̀ ní nípa yóò ṣàlékún nípa fún yín ẹgbẹ́ àkọjá rẹ máa máa tọ́ àwọn èèyàn jẹ́gbọ́n fún ojú olóòtú Òní tó fẹ́ ọ̀pá fún ààrẹ kan wà lọ́pọ̀ àwọn àwọn bàbá àwọn mùsùlùmí lápapọ̀. Òní tó fẹ́ ọ̀pá. Tó bá ní tó wà fà ní kò ní mọ owó wúlé pápá rẹ̀ pẹ̀lú pẹ̀lú àwọn ọjà Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Mm-hmm. Jazakumullahu. Jazakumullahu. Anu wa ti gbà fún wa. Adúgbò ìzákùnláfẹ́ gbogbo ẹni tí ó bá sọ̀rọ̀ mímọ́ nílẹ̀ yorùbá wo tíra dáadáa tó bọ́ ta ẹ wo àwọn àlùfáà àràtà ti pè wọlé ẹ bá ti sọ gbogbo tàríkì ìnáwó bí eléyìí ìjọ kú rè ọmọ kí ìnáwó bí rè ìjọ kú rè ìnáwó bí lára èmi ká tún ti sàbádà yóò lára wọn báyìí sọ́jú báyìí èmi ká yíṣẹ́ ìgbà mẹ́sọ̀ yìí jẹ́ lọ́wọ́ tíra ni àwọn ọkọ̀ pé ju àwọn kan wo program lọ rí ra kí ni àwọn ilé à ń wí ọ̀sán sọ ilé yìí ilẹ̀ yorùbá ọmọ yorùbá ní sọ àbọ̀ ọmọ làwọn tó ń sọ̀rọ̀ yìí kẹ́lẹ́ báwọn pé kò àrí òun sáyè rẹ̀ wíjọ́ bí pé bẹ́ẹ̀ bá lẹ̀ lé kútúbí ẹ̀ rí pa ẹgbẹ̀rún kútúbí yóò ṣe kí ni wáyé ilé ìtẹ́ni òtún mọ́ làwọn tó ti ń sọ wọ́n yìí máa sọ̀tàn fún inú àwọn pìtàn eré àwa yóò mọ̀ kẹ́kẹ́ àwa kan àbá ilẹ̀ Yorùbá àdìjọ wa mẹ́ àdìjọ wa mẹ́ ẹ gbogbo kẹ́kẹ́ wọ́n mọ̀ kẹ́kẹ́ bí yẹn ká iṣọ́ yẹn bá jà èmi ò kí ń sọ pé ẹ mọ̀ bá yẹn jà owó yìí kẹ́yẹ̀ bá ayé ẹ̀kọ́ ni èèyàn lè bá yẹn máa ń jọ níjà àgbà àjọ wà lé ayé àjọ bára wa jà náà ni àmọ́ gbogbo jà tí ò ní bẹ́sìs ẹjọ́ ṣe kádàm rahimahullahu ta'ala ṣe bá yìí báyìí tí wọ́n ọ̀rọ̀ kùránì òní wọ́n yìí lẹ́tà tó fi wọ́n wà náà ibẹ̀ bí kùránì táwọn ṣe kádàm gẹ́gẹ́ tú fún wọn lẹ́tà tó pé wọ́n nígbà wà tí wọ́n dúró tó ń rẹ̀ àwọn observation táwọn ṣe kádàm wà ní wá kó síwájú observation sọ́rí bí aláwọ̀ kan pọ́nà kó síwájú wọ́n pa pàtàkì náà yìí wọn àsọ pé àkíyèsí lórí tíra táwọn ti kọ́kọ́ rí tí ó nírú àwọn ẹ̀rọ yìí àwọn kẹ̀kọ́ wá pé àkíyèsí yìí wọ́n tó bá ń kakọ̀ láì tóun bá rù kan báyìí pàdé bọ́ọ̀tì péré wọn àsọ pé àwọn kó ẹ̀rọ jáde bí yìí ẹni ó sì kó ẹ̀rọ jáde ti sọ àwọn ẹ̀rọ kọ̀ọ̀kan tó kó jáde fún wa kí wọ́n lè wọ́n sọ yóò kọ́ wọn kú àwọn yóò kọ́ wọn kú àwọn tó gbéṣẹ́ fún ṣèkádàmù lánàá àwọn náà náà gbéṣẹ́ fún ẹni náà so àwọn náà fowó kọ wọn sí bá bàtú yóò kọ wọn pé àwọn yìí náà lọ bájà láì lè pẹ́ nílẹ̀ ló máa gbé ṣe ẹ bá àjà káwọn kékeré níta àṣìwọ́n tó bọ̀ jù wọ́n sí ẹ̀ ṣe ẹ kàdá múra kẹkẹkẹ múra kẹkẹkẹ múra kẹkẹkẹ ẹ tí wọ́n ń pàtàkì yìí àwọn àbábí àwọn adéṣíká náà wá kílẹ̀ ibà ìbẹ̀rún torí yìí àbẹ̀ká mọ̀ then ṣé ọ̀bákawọ́ ti jẹ́ àdámọ̀ wa jẹ chairman títí àdámọ̀ wa ní pé ẹ̀yin làgbàlagbà ilé mọ̀ jẹ ṣé ẹ má dojú tàn rú so ẹ̀yin àdábí àmọ́tẹ́ iná ẹ wá dàlàyé ara yín ká mọ̀ bídà lọ́kẹ́ yìí ṣàlàyé lórí ọ̀rẹ́ sí náà so gbogbo tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ti bí bó ti bì í oníkálukú ṣàlàyé ara rẹ̀ ọlọ́mọdé fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́nu náà. Wa alaikumus salam wa àbí ok láìpẹ́ náà níbẹ̀ ni gbogbo ayé kì í gbọ́ yí báyìí. ok ṣé àfa àti nkùbí ni mo bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mi náà ní bá sọ̀rọ̀ iṣẹ́ àná. ok. so nǹkan tí ah, nǹkan mẹ́rin lèmi fẹ́ sọ. ok ẹ jẹ́ bá a lóò kí ní dáńtì yẹn kí ní yẹn ń jáwọ́ ní ọ̀rọ̀ yìí. ok. okay. ok aláàkọ́ ni pé kọ́lọ́ ń ṣàánú wa kí ọlọ́run bá fìṣẹ́ ìṣòyìn. àmín àtẹ̀yìn náà sà. ròyìn aláàkọ́ so ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo àwọn èèyàn tó bá ń gbọ́ jámíù ajagun wà wọn ò láwùjọ àyẹ̀rọ kan tó bá kú sórí àkídà yẹn o wọn gbọ́ kọ́ máa gbọ́ yẹn o wọn ò láwùjọ àyẹ̀ kankan tó bá kú sórí àkídà yẹn hmm. hmm. hmm. so kọ́ lọ gbọ́ yẹn kọ́ dẹ̀ kọ́ kọ́ sọ̀nù jámíù kọ́ má gbọ́ rẹ̀ mọ́ kọ́ má gbọ́ rẹ̀ mọ́ láyé Hmm. ẹlẹ́ẹ̀kẹta ni pé mo tó ṣàdúrà fún yín pé ọlọ́run àbá kẹyìn inú máa ń dùn sí máa ń gbọ́ program ní gbogbo ìgbà inú máa ń dùn gan ẹ bọ́kọ sínú tó ń dùn mọ́ mi nínú ni pé àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wọn tẹ́ rí àwọn ọkọ tẹ́ ń sọ yìí wọ́n bùkátà sí ju àwọn tó ń sọ̀sọ̀kúsọ yẹn lọ. Hmm. àwọn èèyàn tó ń gbọ́ wọn ẹni yìí wọ́n bù torí báwọn èèyàn pọ̀ tó ń gbọ́ wọn. Hmm so ikú wọn náà yàn ń kú lọ táwọn bá mọ̀. Hmm. so àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wọn wọ́n bùkátà sáwọn nǹkan yìí ju eh, mojú mọ́kàsì ní àwọn àwọn ajagun àdúgbò ọdún tó sọkúsọ yẹn bíkọ́ta àwọn tó máa ṣe lọ́dọ̀ pọ̀ hmm. so program yìí a ní ìdí ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ hmm. ẹ̀rẹ́ ìkẹrin wa ni pé gbogbo àwọn èèyàn tó ń sọ̀tọ̀kúsọ lórí social media ọlọ́run ní pa yín báyìí fún ọlágbá ọlọ́run máa nípa mọ́tòlọ́ kúsọ yẹn hmm. ẹ̀yìn lásán ni wọ́n ní hmm. àwọn agbára náà nítorí pé ìsúná ló rọ̀yàn ọlọ́gbọ́n yẹn hmm. so ọgbọ́n súnà àtàwà ń tẹ̀lé ìwò ló rọ èèyàn wọ́n kéré olùkọ́ kéré gan so ìsọkúsọ tí wọ́n sọ yẹn kọ́lọ́ jáde yẹn ìtọ́sọ̀sọkúsọ tó ń sọ̀sọkúsọ pé eh, tí eh, ẹ ẹ bá kú ẹ eh, kò lè bá ọ̀yàn mẹ́wàá gbogbo wọn bí gbogbo píṣọ wọn láti láti kálẹ̀ lóko mhm. wà bẹ́ẹ̀rì kí ẹnu pẹ̀lú kọ́tọ́ máa sọ àárín ṣojo hmm. jagunjagun ni wá súnà ló rọ̀ wá. ẹ dákun ẹ ẹ já súnà ló ti rọ yín náà súnà ló ti rọ yín náà ẹ máa rọ náà ni o. ẹ inṣàlá. ẹ àwọn nìkan náà kẹ́yìn táwọn bá káwọn máa gbé ọwọ́ tó ń gbé wọn kan máa gbé wá àwọn ò máa gbé ọwọ́ àlàyé náà fẹ́ ká yóò gbọ́ àwọn ò máa gbé jáde lágbára ọlọ́run. كذلك كذلك جزاكم الله خير امين اتينا امين اتينا قطار اوكي حياكم الله احسن الله اليكم الو بقى سيدي يا سيدي اه على كل حال او وانت ميوزك قالوا الشيخ عبد الرزاق الذي اجنك هو اه kọ́lọ́bọ́sà àṣà nù wa ilẹ̀ yorùbá Ah, kóníkálukú ó mọ̀ pé gbogbo àjọ nílẹ̀ Yorùbá yìí ni ẹnì kan ò sì lè dún mọ̀húrú mọ̀húrú mọ́ ẹnìkan kò sáàyè rẹ̀ mọ́ so àmọ́ ní ilé ìtajọ wọ̀nyí ẹ̀ẹ́dẹ́ Islam ilé ìtajọ nìyí o kò sáàyè pẹ́ẹ́nìkan wàá gbé nǹkan tiẹ̀ ẹ wàá establish ẹ wàá máa sọ nǹkan tí ò yẹ ká sọ kò sáàyè rẹ o so in tó bá yẹ kóníkálukú sọ òun náà nìkan sọ ok àwọn náà ní ti ń pè bẹ́ẹ̀ o alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. akiya sheikh wa abdul hakim kutubi. hayakumullah ara kì í sà hayakumullah ya sheikh. ṣé mo lọ gun ọ̀rọ̀ ìkàkùn rẹ̀ yìí kí o. ọ̀rọ̀ ìjà ọlọ́lá ló ló. àmì wọláyé ní ìgbà kan sí àkànfẹ́ sọ hmm. nínú ọ̀rọ̀ tuntun pé lẹ́yìn ká ṣàdúrà fún yín lọ. Hmm kọ́lọ́n kó túbọ̀ dé kí ẹ̀mí kó túbọ̀ gùn pẹ́pẹ́pẹ́ fún wa lórí ìfẹ́ ìṣe lọ yìí. àmín àtẹ̀yìn náà. so gbogbo ọ̀nà tí àwọn tí wọ́n lè jọta tọ́lẹ̀ sọ pé àwọn fẹ́ẹ́ ṣàbúrú fún wa ọlọ́run bá mi dé kí wọ́n rí ṣe pẹ̀lú nǹkan ọlọ́run. àmín àmín. so torí náà à ń gbádùn gan-an. so ọ̀rẹ́ mi ń kárí wọlé ó ń yí àwọn èèyàn kan. ọ̀rẹ́ ń yí àwọn èèyàn kan. àwọn ètò ìjọba ń gbé tẹ́ máa ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àgbára lágbájá so ọ̀rẹ́ làwọn fẹ́ gbọ́ àwọn tó gbé lọ́fẹ́ sọ nípa ilé kí ló fẹ́ sọ nípa tọ̀hún ohun tó kálukú ń sọ nìyẹn mm. torí náà nǹkan mm. kò sí ohun táwọn ò sọ fún ìtòjú wípé ṣe rí bẹ́ẹ̀ tí ń sáṣọ yìí wọ̀nyí náà nìkẹ́ túbọ̀ bá gbìyànjú. èyí ṣùgbọ́n yìí nìkan àti gbogbo àwọn afáàfù náà kan tó dé dé mm. tí wọ́n ń ṣàlàyé aburú àwọn èèyàn yìí. torí pé àwọn èèyàn àwọn ọmọláburú tẹ̀tẹ̀lẹ̀ o àwọn ni wọ́n rí gẹ́gẹ́ bí àfà. àwọn nìkan ni wọ́n rí gẹ́gẹ́ bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. ṣùgbọ́n nísìnyí nígbà tí wọ́n ti àlàyé ẹ̀ wá ń dé lọ́sùn lọ́sì so ọlọ́run bọ̀ ní pín nípa báyìí o àdúgbò fún yín lókun àtàgbára so kò sì ní rẹ̀ yín. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ah, mo sáré ní kọ́mẹ́ntì kẹ́bi kan ní afa drinking with left hand wọ́n á ṣe àti hmm. sọ́lẹ̀ kan tẹ́lẹ̀ mo gbó mi ọwọ́ ọ̀tún mi rè front camera ni mo ń lo ọlọ́lùmọdún bá ti sọ̀tẹ́ ní ìdá bí mo ti mú yìí ọwọ́ ọ̀tún mi rè ọwọ́ òsì mo fi gbé táàbù yìí dájú báyìí ọwọ́ ọ̀tún mi rè ń rè ṣúlá alhamdulillah bọ̀ lọ́dọ̀ yìí bẹ́ẹ̀ ìṣe wò mí a á máa jọ owó ìṣó ẹ má sáré bẹ́ẹ̀ láti conclude tó ti yé báyìí ọlọ́run ó ṣe àlékún àgbóyẹ̀sì fún ìkọ̀kan wa. naam hello wàlẹ́kùn mùsàlámù rahmatullah. program lórí live program lórí. orí live lọ́wọ́ abẹ́ ok about ṣé àpá àbúrákì nìyẹn. bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè wa ìdílé rẹ̀ ń bá sọ̀rọ̀ gbọ́ yìí gbọ́ yìí. ọ ọkà alhamdulilayi ṣe nǹkan kan kì í ná ọlọ́run lọ wá ṣe àlékún dáadáa fún yín. amina tẹ́yìn náà. lákọ̀ọ́kọ́ kí n sọ pé inú mi ò dùn. pẹ̀lú gbogbo wọn àwọn tí tẹ́ ń ṣàlàyé pé àwọn àfáàrí wọn ń ṣe. ìrìnlọ́dẹ̀ ah. mi fẹ́ sọ ní pé ǹjẹ́ ṣé àwọn àfáà tí ọlọ́run bá ń kádàrá yìí pé kí ẹ̀sùn gbé kí wọ́n mọ islam sọ pé a lè ṣe regulation débi pé kò kàn ṣe gbogbo èèyàn yóò kàn bọ́ sí online àbí torí pé ó kàn ti lọ lé kí ó tó kàn wọ́n mọ sọ̀tọ̀kùtọ̀ gẹ́gẹ́ bí àwọn ìlú islam. Hmm. even tó bá ní first class jáde o máa ti fún ẹ ní license láti máa sọ̀rọ̀ online o hmm. ó tó bẹ́ẹ̀ hmm. pé àwọn àfáà ṣe lè gbìyànjú ẹ rí àwọn dókítọ̀ àwọn pòfẹ́sọ̀ nínú Islam ẹ sì yé e tán dé níbi tó ti tó ti tó ti lálàáfíà hmm. ẹ ṣe irú ìgbésẹ̀ yẹn ẹnikẹ́ni tó bá bọ́ tàbí kan sọ̀sọ̀kúsọ nípa Islam ó fi ń gbé hmm. inú owó dùn tẹ́ bá lè ṣe pípẹ́ ah, lórí nǹkan tó ń bọ̀. jẹ́sàkùn náà kìí tẹ́rí tó wà níbi